الله وخير الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم أشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل دلالة في النار ثم أما بعد فالسلام عليكم ورحمة الله وبركاته adáfẹ́ fún ọlọ́run ọba àtọ̀rọ̀ ìkẹ́ àti ìgẹ̀ fún anábíwa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ọba tí ó ṣe ìjókòó yìí ní ìrọ̀rùn fún wa òun náà ni adáfẹ́ fún àti tó rẹ̀ bẹ́ẹ̀ tí ó ṣe ní ìjókòó àlùbáríkà fẹ́ òṣìṣẹ́ tọ́lọ́run rántí gbogbo ayé àdẹ́dọ̀wà Muhammad kí ọlọ́run bá sánà àtàlá kí ó bá kẹ́lú gbogbo àwọn sàhábà rẹ̀ náà látàkọ̀ sí gbogbo wa náà akẹ́ra wa ní ọkùnrin wa àti obìnrin wa ọmọdé wa àti àgbà pàápàá jùlọ àwọn ẹ̀yà tí ó sábàbí ìjókòó pẹ̀lú àtòrí àwọn àmì ìrọ̀wá ṣètò àtẹ̀kẹ̀rẹ́ nítorí sẹ́kẹ́tìrì àti gbogbo ọmọ ẹ̀yà lápapọ̀ àti gbogbo lọ́kùnrin wa àti ní obìnrin bákan náà kí àwọn àlùfáà mi tí wọ́n wà ní àpapọ̀ ṣètò àtẹ̀mọ́mi àtàwọn ṣètò wa tí wọ́n ṣe rọ́ọ̀lì ọlọ́mọ̀sánà àtàlá kí ó jáde pẹ̀lú ọ̀rẹ́ dáadáa ní àpá òsì ṣètò àṣẹrí ṣètò àtẹ̀lá àzíz ìkárí akẹ́lẹ́wàpẹ́ assalamu alaikum wa rahmatullahi wa barakatuh gẹ́gẹ́ bí ohun tí a fẹ́ gbéyẹ̀wò ó ní ṣe pẹ̀lú ti ẹni kálùkù wa náà tí a ń gbìyànjú bá ń ṣe kẹràkìta láti rí iwájú ọlọ́run ó náà ni àlùjànnà ló ní ṣe pẹ̀lú àlùjẹ́nà wa sọ̀kánù ha àti àwọn olùgbé àlùjẹ́nà ẹ̀rí pé ní ìbáhùn wa láyé ó pọ̀ ṣùgbọ́n afdal masulu bẹ́yìn nítorí lọ́lá jùlọ táwọn wa ó lè dòkó lè jẹ́nà kọ́lọ̀n kò fi wá sí àlùjẹ́nà náà àlùjẹ́nà tí a ń sọ yìí ó ní ìròyìn tọ́lọ̀ fi ròyìn rẹ̀ àfáwọn olùgbé rẹ̀ bákanáà ó ní àwọn ẹṣẹ́ tí ọlọ́ọ̀bọ̀bà alẹ́kẹ̀ọ́lá tí ó gbé ilẹ̀ fún àti ẹkẹ́tẹ́ yà bá ń ṣe ọlọ́n fi sábà bí kíyàn wọ àlùjànnà àkórí ọ̀rọ̀ wa àkọ́kọ́ yóò dá lórí wípé kí ẹ̀kejì àlìjẹ́nà tí a ń sọ yóò ní àsùmá àwọn orúkọ tó pọ̀ aṣọ díẹ̀ fúnra wa ń bẹ bákan náà ìbéèrè kan wà tí ó tẹ̀lé sí àlìyà màfúrúkọ tó án ṣe ń tọ́nà ti dá ni àlìjẹ́nà tá ti ń sọ yìí wà ń dídá báyìí àbí wọ́n ṣẹ̀ṣẹ̀ dá lẹ́yìn náà sìfáàtù àlìjẹ́nà ìròyìn àlìjẹ́nà gan a lè ròyìn ẹ̀sán ṣùgbọ́n ká sọ díẹ̀ fún wa gẹ́gẹ́ ṣe wá ní al-Qur'an al-Karim àtúnnọ́rọ̀ anábíwa Muhammad sallallahu alaihi wa alihi wa sallam bákanáà sì fásitù káàlì ha àwọn olùgbé àlìjẹ́nà kíní ròyìn wọn tẹ́ bá wà àlìjẹ́nà irú ròyìn wọn wọn bẹ fún wọn ìyẹn náà pọ̀ ìmọ́ká bá láti fi ṣe wọn lákì nípa àlìjẹ́nà bákanáà al-a'mal yẹ́dẹ́kọlù ìsán bí sábà bí ha àlìjánà àwọn iṣẹ́ tí yẹn lè máa ṣe tó dábá ń lóye àlìjánà tó kàn àwájú ni pé kí láà ṣe ìtaàfi wọ iṣẹ́ tá lè fi àlìjánà pọ̀ ilé náà àgbèdí ẹ̀wò níbẹ̀ àwọn abala ìlàfẹ́ kí ọ̀rọ̀ wa kí ó dálé lórí abẹ́lẹ̀ ọ̀nà sùpánà wa tààlà kí ó ṣe ìtọ́sọ́nà fún wa. náà àlìjánà ni tó tóbi jù tí a máa wá ilé ìlábẹ́ pé kí ní pàtàkì mọ̀ọ́dọ́ tọ́pìkì yìí wọ́n ni pé pàtàkì ẹ̀ náà ni pé alìjẹ́nà ní tó tóbi jù tí a máa wá àwọn nǹkan mí táwọn aláyé alẹ́sọ̀fẹ́ lómi kó lóò ní mi mo kọ́lé mọ́ mo ti nílé tó tó mo ní ìdílé mọ́ alẹ́ tó lọ́wọ́ kọ́lé mọ́ mọ́ṣáláṣí ló kù pé ilé tóun ti kọ́ òun ti tóun òun gán tó lè máa bòyàn nílé ẹgbẹ́ lọ́wọ́ sọ̀rọ̀ lélé sí yẹ pẹ̀lú òfẹ́ àgbẹ̀ tó ní ah, ọmọ tó ń ti bí ó ti tó ohun òbí mọ́mọ́ tí ẹ bá kẹ́kọ̀ọ́ lé ní ibi tí mo kọ́ dé ó ti tó ṣùgbọ́n àlùjẹ́nà tó bá tọrọ ẹ̀ fún ìyàmọ́ lọ pé kò fẹ́ tí ó sọ fún òun òfẹ́ kó dẹ́ni tí ò rẹ̀ gan-an onú sàmì kó lè kíni òun fẹ́ wọ̀ láti mọ̀ pé òun ni afdol maslubin ala al gbogbo ń táwọn wà ètò lọ́lájú tẹ́yẹ̀ bá mọ́ tí ń ṣe yóò mọ̀ pàálù jẹ́ náà ẹgbẹ́ wọn wá yìí jẹ́ kò yẹ kí yẹn mọ̀ ń pa kò yẹ kí yẹn mọ̀ ń pa bákan náà ó yẹ kó mọ sábà bí tí ó jẹ kóhun lẹ́tọ̀ sí yẹn ló ń ṣe pàtàkì ká máa ń rárá wa létí nípa ọ̀rọ̀ àlùjẹ́nà ẹni pé mi tọ́nà ti sọ́nà alukur'an kì í sọ́nà kan ọ̀nà tó pọ̀ ní láti jẹ́ ká mọ̀ pàtàkì ẹ̀ bákan náà bí ma'rifatu jannati wa sifatiha tábà máa ń pa àlùjànnà tá a mọ ìròyìn ẹ̀ ọmọ fiha minan na'im wal mut'a táàdẹ máa ń tó wà nínú ẹ̀ nínú gbádùn àbítẹ́ bá mọ̀ gbádùn bìkan sí yóò fẹ́ pé òun náà ní nǹkan yẹn a ń bá mọ àwọn nǹkan yàndá fi al-insan lèlà amal yóò dùn ó ha èyí ó gbìyànjú yóò ṣiṣẹ́ pé kóhun náà wà lè jẹ́ náà kí àwọn ìgbádùn ikó náà lè bà lẹ́tọ̀ sí bí láti mọ̀ pé kí a mọ̀ sọ̀rọ̀ ń pa àlìjẹ́nà tó ṣe pàtàkì ni bákan àlìjẹ́nà ọlọ́ọ̀bá ọba àlìkẹ́ọ́lá sọ láwọn orúkọ tó pọ̀ nínú al nínú rẹ̀ ni ọlọ́nkù ní Jannatul Khuld Jannatul Khuld ọlọ́nikọ́lì ìlànà ìsọ̀fún azalika khairun ṣé ìfáwọn èèyàn wá yẹn ló lọ́lá jù ní àmùjánu násọ̀lọ̀ kólẹ̀tì àlẹ́sì wọ́ ìdálùmọ̀tà òun àbálùjẹ́ náà jánásọ̀lọ̀ kólẹ̀tì èyí tọ́lọ̀ ń ṣe ládéhùn fún àwọn àlùmọ̀tà òun àwọn olùpáyà lọ eléwà náà sọ́wọ́sì ìfọ̀kọ́n àyà 15 tẹ́rí nínú àwọn nǹkan ìgbádùn tó wà ní àlùjẹ́ nẹ̀gẹ́ lọ́mọ fi ń sọ lórúkọ ń gbà mí ẹ̀ǹkan wọn wà khalidina fiha lọ́wọ́ wípé jannatul khuld ilé gbére ibi láti tún máa gbọ́yé pé ní àti ìtawà ní gbogbo wa ṣe wọ́n gbádùn tó mẹ́ wọ́n yé ṣe ilé gbére ilé tó máa tán hayatu duniya ilé ìfẹ̀mí ni ṣùgbọ́n àdúnìyà tó súnmọ́ ṣùgbọ́n tọ̀rọ̀ ọlọ́pẹ̀ ṣùgbọ́n tó dáa jù sígá mọ̀bá alágàrọ̀ lọ́nà bí alìhùsùnà ìtó dáa jù abárẹ́ nìkan ní wa tó lè fọwọ́ sọ́yà pé nkẹ̀kẹ́ dáa tó tó dáa jù àlùjẹ́nà lọ lọ́nà fi pé ní alìhùsùnà ìtó dáa jù ọlọ́run lélẹ́ fún wa eh, ní àwọn tí wọ́n ṣe dáadáa fẹ́ ṣiṣẹ́ dáadáa tẹ́wùwà dáadáa yóò mọ̀ bẹ fún wọn alìhúsùnà in tó dáájú kí ni tó dáájú tó mọ̀ bẹ fún wọn ẹ̀nà alìjẹ́nà wà ziyada àti tọ́lọ́ tó fún wọn àziyada húnná róyàtọ̀láyà àzọ̀jẹ́lì tọ́bá tó wá lùjẹ́nà náà tó wá fórí kan tó lágbára tó gbá yìí yóò tó fún ọ̀rọ̀ náà ni àmì سكن اللونسو منو سورة الحديث وكلا وعد الله الحسنى لا تقول الله سبحانه وتعالى صحابة قالوا أن يقولوا لا سادين الحسنى الحسنى هنا بمعنى الجنة يبي أبادوا الجنة فون يلا فيما فايس تقول أتقولوا صحابة نوال الجنة طريق الحسنى طلعوا لهم شادين فون بي هنا الجنة ìyàtọ̀ wà láàrin pé a rí lágbájá kọ́lọ̀ dáró àlẹ́yìn dáró pẹ̀lú Abubakar fìlìjánná Umar fìlìjánná ọ̀nà mi tún nìyẹn pé àwòkọ́ tiẹ̀ tún wá ní àná ọ̀tọ̀ ṣùgbọ́n gbogbo wọn lápapọ̀ náà lọ́lọ́ ní wà kó lán wà ádàmbá olùfọ́sùnà gbogbo wọn látàdéhùn àlùfọ́sùnà kan fi ṣe àlùjẹ́nà bẹ́ẹ̀ náà ló wá nu suratul Qamar tọ́lọ́ ní ìyẹ́jìdí alladhina àfáà bí بالحسنى ọkọ̀ kejì ní nínú olùkàlùkì náà yàmọ́ ìkẹ́lá àkọ́kọ́ jannatul khuld ẹlẹ́ẹ̀kejì ń kọ́ alìsọ́sùnà bákanáà ọlọ́pẹ́ ní dáàrù salam ilé àlàáfíà fi sí wa mẹ́ tọ́gbọ́ ogun tí ó máa tẹ̀lẹ̀ mẹ́ nǹkan àlàáfíà ní ọlọ́run tahiyyatuhum fiha salam gbogbo kíkítà yóò máa kíra nǹkan àlàáfíà ní làwọn dárò sàlámì ìdá rọ́bìhìm ọlọ́run láwọn ẹni rí ilé àlàáfíà ń bẹ fún lọ́dọ̀ ọlọ́run ọba èyí wà ní sọ́tọ̀lá ní àmì àyà 136 gbogbo ní tàbá ní ká ní láyé káwọn ìgbádùn bẹ kò sálàáfíà bẹ tó pé àlàáfíà lè wà ṣùgbọ́n kò pé ẹwà ní ìlú kan wà àtúntọ́ ní fi wọ́n àwọn náà ní tó ń bà wọ́n lẹ́rù náà wá bẹ̀rù olè wọ́n táwọn bẹ̀rù kú àbí wọ́n ti mọ̀ bẹ̀rù kó mọ̀ àwọn ìgbà tí coronavirus dé tání ò bẹ̀rù ṣùgbọ́n ẹ̀rù kan ń bọ̀ wájú ó ń bọ̀ lẹ́yìn ó ń bọ̀ wájú ó ń bọ̀ lẹ́yìn kò sí ibi tọrun òun gẹ́gẹ́ ni dárù dárù sàlárù bákanáà ní kọ̀tọ́lọ́ tó pè ní alìsìrìdáwù ọlọ́ni ọlọ́ni ìtí ó máa bẹ fún wọn ní Jannatul Firdaus ibẹ̀ náà sọ̀kalẹ̀ sí ilé wa náà Suratul Kahf ayàwó amúlẹ̀dà tó ọlọ́run sọ nínú Suratul Mu'minun náà ulaika humul warithun alladhina yarithuna al-Firdaus hum fiha khalidun al orúkọ àlùjẹ́ nínú ẹ̀rí pé àwọn ẹlẹ́mìí sọ ọmọ ọbẹ̀ lé ní Firdaus torí pé kálukú náà ló fẹ́ tó dá ṣùgbọ́n ètò ṣe pàtàkì jù ní kàṣìṣe ẹ̀ bákan náà àlùbẹ́rù ní tó dáa nínú orúkọ àlùjẹ́nẹ̀nẹ̀ gẹ́gẹ́ bí àwọn àfọ́ onítẹ̀síri ti mú ilé ìjáde inú ayàfẹ́nusọ́fà alẹ́ ìmọ̀ràn àyà 92 ọlọ́ni láńtà náà ló lè bẹ́ rọ́ ṣàtà tó ń fi kú mímọ̀ àtọ̀ṣẹ̀gbọ́n ọlọ́ni lẹ́ẹ̀lẹ́ rí àlùbẹ́rù àfi tẹ́yìn náà ó fi ná ìtẹ nífẹ̀ẹ́ sí jù bóyá lówó ni bóyá nígbìyànjú ni wàá ṣe síbi tó dáa wàá tó wá rí bírù nínú àwọn àfáàsì wọn ṣe tẹ̀síra ayá ẹni tọ́lọ rí fáàsì ní bírù ń bí pé ẹ̀ lè rí bírù bírù ń bí ní àlìjẹ́nà yẹn pé ẹ̀ lè rá àlìjẹ́nà àyàfi tẹ́yìn náà bá ná nǹkan tẹ́ ní tẹ́ fi wà ilé náà orúkọ àlìjẹ́nà ni fákaná ọlọ́run pè ní jannatul ma'wa ọlọ́ni ammal ladhina amanu wa amilu salihat falahum jannatul ma'wa nuzula yẹnu suratul fàjídá àyà 19 ọlọ́run náà tí wọ́n gbọ́ ọlọ́run bá gbọ́tọ́ ṣiṣẹ́ rí jannatul ma'wa ibẹ̀ ni wọ́n sí ilé tá ń gbé láyé onígbàtẹ́ yóò gbé lọ but ilé tí yóò mọ̀ gbé lọ ọlọ́run ìyẹn lọ́lọ́run sọ ń pa ọmọ àlùjànnà pé tó bá wà àlùjànnà wọ́n mọ̀ sọ pé adúpẹ́ fọ́lọ́ alẹ́bí àhálà náà ọba tó sọ wá kalẹ̀ sí dárọ̀ ni mọ̀kọ́ ọmọ ilé tí yẹn ń gbégbé rè ní fásilè pẹ̀lú ọlá ọlọ́run tẹ́kù yàtà àti wọ̀bẹ̀ tán láyà mọ́sùn kò sí wàhálà ìfọ̀kànbalẹ̀ náà ní sẹ́yìn wọn rí mẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn orúkọ tọ́nà fún àlùjànnà nínú Al-Qur'an yamata lè sọ márùn fún àdúntà kalẹ̀ ìyẹn kan pẹ́pẹ́ tí a fẹ́ tó dàbí ṣe kẹ́pẹ̀ ẹ̀ká mọ̀ àwọn tí wọ́n mọ̀ ń pàtẹ́ ti dáadáa ẹ̀rẹ́ pé ogun lẹ́ẹ̀tọ́ fẹ́ yóò mọ̀ sọ yóò mọ̀ sí ìdíkọ̀ kan àwọn kẹ́lẹ́kọ̀ ìgbà kan ṣe rẹ̀ ayébẹ̀ẹ́kọ́ ni torí pé ó láìkì tẹ́tì mo sọ pé ó gbala láìkì àlùjẹ́nà bàbá amókọ rẹ̀ yẹn ò bá mu ẹ tó bá láìkì bọ́ọ̀lù sí ìmọ̀lọ́gbọ̀n tó ń gbà àbí bẹ̀bọ̀ kò ní forúkọ kan pẹ̀ kejì àbíbẹ̀ tí gbogbo ara fẹ́rẹ̀ ju gbogbo àwọn nǹkan Jannatu Firdaus Janna Albir náà نعم. Darul Khuld ó di mẹ́rin Darul الله jazakumullahu نعم. náà àwọn eléyìí nínú àwọn orúkọ àlùjẹ́nà nínú ní o tábàwọ Al-Qur'an dáadáa àtọ́lá àwọn orúkọ mi tọ́lọ́ ń sọ Darul Na'im àtọ̀yẹ́ náà yẹn lẹ́nu tó wà ilé ìgbádùn tábàlẹ̀ yẹn ń gbádùn ibi tí gbádùn wà gẹ́gẹ́ original real ìgbádùn àlìjẹ́nlẹ̀ ló wà. Náà, pọ́ìntì mi ni pé ayé àlán màlúkọ́, sáàrù jẹ́nlẹ̀ tí wọ́n ti dá ní àbíwọn àti ìta ìbéèrè ìdáhùn sí ìbéèrè abánúnà alkùrán àárí dáhùn. Ọlọ́run bọ́ba alẹ́kẹ́ ọlá ní fáàrìhù ilà àmàbìfẹ́rọ́tín ní rọ̀bíkún ẹ̀tì ti ṣe eré ìdíje competition níbi tí ó jẹ́ kẹrà foríjì ẹ̀wọ̀n tó lọ́nà sọ fún wa ibi tí ó jẹ́ kẹrà foríjì àìsẹ̀ competition bẹ́ẹ̀ àyè ibi láti jẹ́sẹ̀ láyé ó ti káìpẹ́ gbé kẹ́ẹ̀ṣẹ̀ kẹ́nu wọn pé bí yóò máa ẹnìkan ò ní fẹ́ kẹ́nìkejì débẹ̀ fún òun pẹ̀lú tọ́lọ̀ ń sọ mí ni pé e. tẹ́bá ní fáàrì rú ẹ̀yára wọ́n jẹ́ kẹ́lẹ̀ kejì dé bẹ́ẹ̀ fún ẹ́ tọ́lọ̀ ń mí ní ilẹ̀ káìpọ́ pé òun ti bá àìmú kọ́ fẹ́ dé sáfù wájú mo ti ẹkú máa jẹ́ nìyẹn ìgbọ́n mi láti rákò orí jìyà máa pẹ́ dé bẹ́ẹ̀ ẹlòmíì fẹ́ fún ẹ̀ sí ìbẹ̀rẹ̀ ó ti gbà tọ́ba ẹ́ ẹ̀sọ́ba pín tíkẹ́ẹ̀tì wàjànàtì tí ó jẹ́ kẹ́ wà lìjẹ́nà kan àrùdó ha samáwátò wà lárù tó fẹ́ ju sánmà àti ilẹ̀ lọ ọlọ́ ni òun ẹ̀jì dásí lílì mọ́ tẹ̀kẹ́yìn èyí tá a ti pìrìtì rẹ̀ lẹ̀ fáwọn olùpáyọ̀ lọ. ṣé wọ́n ti dá àbí wọ́n ti dá ẹ́ látara ń gbọ́ nínú ayé àdìpé àlìjẹ́nà màkìlókọ̀ ẹ̀sẹ̀ ti dá ni wọ́n ti dá. bẹ́ẹ̀ ni ọlọ́run sọ Surat al-Hadid ayah 21. Bẹ́ẹ̀ lọ́wọ́ sọ ti nẹ́nà, òun náà ti dá u'iddati lil káfìrí, ṣùgbọ́n wọ́n la pèpè òun lẹ̀ fún àwọn kìfìrí. Alẹ́bà Muhammad sallallahu alayhi wa alihi wa sallam, ó jẹ́ ká mọ̀ ilé. Kọ́dà Adẹ́bì ní iná pé ó ti wà ń dídá. Látara pé mo ti gbóná tó iná wá béèrè lọ́dọ̀ ọlọ́run pé ah, jẹ́kẹ́mi náà ti ẹ̀ mi gbígbóná ìpọ̀ òun gán gbóná níjọ́ rẹ̀ anábì ni ọlọ́run á fún ní mímí kan lọ́dún tẹ́rí bí tó bá mí ti dá pa lọ́dún yẹn ló ti ní àdéhìsì kan gbogbo yìí ti táwọn olùkọ́ ìtì mọ̀ pọ̀ táàrin lágbàáyé ní mí tí náà mí ní ọjọ́ kan nínú ọdún nìyẹn o ṣẹ̀ká àti ìpọ̀ o ẹgbẹ́ tí wọ́n tó pọ̀ ń tí bá wà nọ́ọ̀tì àbáàlẹ̀ lárúbá èyí mọ̀ ó mọ̀ pé ìtẹ̀sídá lòun náà nínú hadith Imran bin Hussein radiyallahu ta'ala anhu sọ́lánàbà Muhammad sọ́lánà sọ pé sọ́látú fìlìjánà mo rí àlìjánà anábìrì fàrọ̀ àìsù àkàrọ̀ àhìlíhà lìfọ́kọ̀rọ̀ mo á rí pé àwọn tó máa wọ́ jù tó máa wà lìjánà jù ní àlìfọ́kọ̀rọ̀ àwọn tálíkà àwọn tálíkà náà máa wọ́jú àìbẹ́ ẹ̀kọ́ ni pálọ́mọ́kọ́ mọ́ṣáláṣí tálíkà ní òye ìkò ìwẹ́ ká máa rẹ́rìn ká tó dá àwọn tó fojú wọn ni èèyàn lé wọn kíláàsì kó tó mẹ́lẹ̀ yìí àbí tẹ́ bá lọ mọ́ṣáláṣí lókù tẹ́ bá lóró kan ládùúgbò yín orí ẹ̀kẹ́ sórí mọ́ṣáláṣí àwọn òun náà wà ń bẹ̀ gan bó mọ́ṣáláṣí yẹn ṣe rí ilé ní kò fáì òkè olówó tó lè fi kọ́mì fún ọkọ̀ ní kọ́mì kò sì ní wábi tí wọ́n kọ́ kalẹ̀ sọpáàlì kalẹ̀ mọ́ ń kọ́ mi yẹn ló fàtà bá rú lówó kẹtọ́ wá dúró tẹ̀sí a kájí kó rí rí anẹ́bí ni mo rí alùjẹ́nà nígbà táwọn fi rí ẹgbẹ̀rún pé tọ́lọ̀ ti dání mo rí pa àwọn tó pọ̀ ń bẹ́ àwọn àlùfọ́kọ̀ọ́ àwọn sálíkà ni fàtọ̀látún fi náà bákaná mo rí iná náà fàrọ̀ àìsú akfàrọ̀ àlìhà nìfà wọ́n pé àwọn tó kọ̀ ń bẹ́ àwọn obìnrin ni gẹ́gbẹ́ tí wọ́n nù hadisi ní tánàbí sọ fáwọn obìnrin lójú ọdún pé tàṣọ dákùnà ẹ ti sàárà lọ́pọ̀lọpọ̀ o torí pé ẹ fi iná hàn mí mo sì pé ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ tó wà ń bẹ́ àwọn obìnrin ni ìbá fẹ́ lò lára ilé ni pé àlìjẹ́nà àti iná màfìlùkọ̀fáàn ọlọ́run ti dáhùn ìyẹn ló fa ló fi wà nù hadithi kan èyí tó wà nù sahih bukhari hadith abu huraira alẹ́bi ní iza dakhala ramadan nígbà tí ramadan bá wọlé futihat abwabu aljanna wọ́n ṣílẹ̀kùn àlìjẹ́nà ilé ìfihàn pé ẹ́ńtàdì tó wọ bẹ́ẹ̀ ṣe kíní ó pọ̀ wọ́n ṣe lẹ́fún ẹ̀ ọ̀gúnlẹ̀kọ́t àbúwábù jahannam bákan náà wọ́n ti àwọn ẹlẹ́kùn iná ilé fi ya pé ní àtàlìjẹ́nà àti náà méjèèjì ti wà ń dídá bákan náà wà ní hadithi ní ìsìn muslimu gbà wá anábì ní tó fútáhù àbúwábù jahannà wọ́n máa ti lẹ́kùn àlìjẹ́nà yawmal isnin wa yawmal khamis lọ́jọ́ méjì láàrin ọ̀sẹ̀ ọjọ́ monday àti ọjọ́ thursday fayed fayed faru lè kún lè abudin láàyè ṣèkèdè lá iṣẹ́ ìhà gbogbo ẹrú tí ó bá ń ṣe bọ́ yóò máa rí àforíjì láwọn ọjọ́ yìí gbogbo èèyàn tó bọ́ wà tí ó ń ṣe bọ́ yóò máa rá àforíjì ìlà rọ́jù lánìí àyàfẹ́yàn kan káàlẹ̀ tìbáyìnà hùwà báyìnà àfi ìṣàhánà tẹ́ẹ̀kùn wọn àti ọmọ làkejì ẹ̀ wọ́n jọ ní ìmọ̀ bára ní sọ̀tà mọ́ bára ní ìyànjú àwọn ẹ̀nà ní sílẹ̀kùn ọ̀sẹ̀ ọ̀n láti ráforí fàyọ̀kọ́ ó máa sọ fún ọmọ aláìwà kàfí ní ǹdóró àbáyé hátà yẹ̀sọ́lẹ̀ ha ẹwọ́n àwọn méjèèjì ẹ̀sì fiṣẹ́ tí wọ́n lẹ̀ àbẹ́mọ́sí ìwòsí káforíjì lọ́dọ̀ sí wọn títà méjì ló fi ṣe àtúnṣe láàrin àwọn ilé ìlàsọ́rọ̀ kálukú wa tí ní ìmọ̀ yẹn ìsìláàmù ọ̀fẹ́ kàmọ̀ bára wa yẹn ti ìsìláàmù ọ̀fẹ́ tó bá jẹ́ ní ìwò ara wa ráìtì ara wa ni tó bá jẹ́ ń pa tọ́lọ́ ní kéèsì mi tún nìyẹn káyẹ̀ ní kò ń kíkùn ní àdẹ̀tí sọ fún kò kéèsì mi nìyẹn ó tẹ̀mí mọ́lẹ̀ ó mọ́ mi lójú èsì ní sánmọ́ kódà wájú ọdún mẹ́wàá àjọwà ń bẹ́ nìyẹn iye wọ́n pọ̀ láàrin ata ní àwọn obìnrin ẹlẹ́mìíràn tó fi ń ṣe fáàlùkà kódà àjọwà lórí ọwọ́ wa ni ó jẹ́ ọdún kan ni a lè kíra wa ìyẹn ò dá wọn náà ó jọ alhamis tí ó rè kọjá láàrin ọdún tọ́lọ́dẹ̀ máa ṣe lẹ́pàá àlùjẹ́lẹ̀ rẹ̀ táwọn yóò máa ráforí káwá pé ìwé tí ṣe bẹ̀rẹ̀ ohun ìlérí ń tẹ tí ó dáa nípa fẹ́ràn òbí ni pé ní àlùjẹ́lẹ̀ o ìtọ́lọ̀ ti tó ti dáa ni. náà àwọn àlùjẹ́lẹ̀ táwa ń sọ yìí àwọn náà tún jura wọn lọ wọn àti ní ipò kan náà àbí inú skul àwà yìí ṣé gbogbo ẹ̀ tó wà ní skul ipò kan náà lájọ wa kí ni ẹ̀kọ́ gbogbo ọmọ kí ni ọmọ skul ẹ̀tọ́ ti masters mẹ́kílẹ̀ òun ọmọ skul náà yìí gbogbo ọmọ skul náà yìí ṣùgbọ́n ṣé ipò kan náà láwà òní kan náà kọ́ bàbá náà máa lù jẹ́ náà ipò kan náà kọ́ ni wọ́n wà torí pé sábà bí tọ́lọ̀ níbi sábà bí àlùjẹ́ náà òun náà níṣẹ́ tá a ṣe o yẹn ò débi ni kò dọ́gba iṣẹ́ wájú ra wa lọ ayé pé bí tí ó jẹ́ rìwọ́ọ̀dù kálukú náà yóò débi ni yóò jọra wọn lọ. ọlọ́ni wọlé àkọrọ̀ àkṣàrù dáradá wà àkṣàrù tẹ̀bùtìlà tẹ́rí ipò kóòtì ọ̀run gẹ́ ló ti pọ̀ jù nkàlùkù jọ àwọn lọ. èyí tó wá ga jù náà ni alifẹ̀rẹ̀dáwùs tánàbí dé ọba tọrọ ìyẹn ni kó máa tọrọ aláìmọ̀kan àtẹ̀ntí ò dákẹ̀mọ̀ ní wọ́n sọ pé káàdà bá ti wọ́ bìkan náà àlùjẹ́nà kódà kò sí pásẹ̀jì ẹ̀ kódà kò sí ilé ìgbé àlùjẹ́nà islam ò fẹ́ kéèyàn ṣe lẹ́yìn ẹ̀yẹ gúrúgúrú wọn ṣe lẹ́yìn inna Allaha yuhibbu ma'ali al-umur wa yakrahu safasafaha ọlọ́run ọba àlekẹ́ọ́lá ó fẹ́ ká mọ́ ìdìmáàdì tó ní oore torí pé ìtọ́ sọ ẹgbẹ́ òjì yìí ọjọ́ sọ wá ní kó wọlé ẹkọ wọ pásẹ̀jì alẹ́ ìfẹ́ àdìjẹ́nà tàbí ẹ̀ ló sọ ẹgbẹ́ pásẹ̀jì wà lẹ́gẹ̀ torí pé ìtaàrí àlùkọ́ ìbù ni ìtọ́ ẹ̀bá sọ kó wà ń bẹ̀ ò gbọ́dọ̀ sọ kó wà ń bẹ̀ ẹni ilé ìgbẹ́ wà ń bẹ̀ ká sọ fún ọ pé ilé ìgbẹ́ wà ń bẹ̀ mùsùlùmí ń tọrọ tó ga ni ẹ máa wà àwọn èèyàn láyé o tó ga ni ó máa tọrọ jù láyé àbí mọ́tò tó dáa jù ilé tó dáa jù subhanallah tó bá dé àlùjẹ́nà olé níbi tọ́nà bá láti rí ń bẹ̀ fọ́dá fòun sí nítorí ẹ̀ ń tọrọ yìí ó máa tán bá tó fìrú ní àyàtà dúníyà wà láàkìrọ̀ tó kẹrù wà ábẹ̀kọ̀ ayọ́ tán ó tọrọ tó kéré láyé tó ga jù ní bọ́ọ̀lù wá wá tọrọ tó kéré lọ́jọ́ gbẹ̀dẹ̀ alkiyama anábà muhammad sọ̀rọ̀ lánàá hadith abu rira ó ní inna fil wọ́n ní àlùjẹ́ náà fóòtù tó wà ń bẹ̀ tó bíjúra wọn lọ ìkọ̀kẹ́ ìkọ̀kẹ́ ọgọ́rùn-ún kan hundred ni àádà aláwùjọ mùjàhìdí náà fi sẹ̀bìrì lá tọ́lọ́ ń pèsè ilẹ̀ fáwọn ẹ̀fẹ́ ń jagun sójú ọ̀nà tiẹ̀ mọ̀ báyìí náà dára jàtẹ́ yìí ètò wà láàrin fóòtù kan sí kejì ká mọ̀ báyìí náà sàmá ìwà àfù mo lè jìnà síra wọn tó ó dàgẹ́gẹ́ tó wà láti ilẹ̀ sísánmọ̀ yìí gẹ̀mọ́ ta ló mọ distance tó wà láti ilẹ̀ sísánmọ̀ ta ló kọ̀sẹ́ni ó délẹ̀ rí lẹ́yìn ànábì Muhammad sallallahu alaihi wa alihi wa sallam ìyẹn ló wà wà láàrin fúrúsì kẹsíkẹ ó wájọ ń rẹ̀ bẹ́ẹ̀ ànábì wa ní fàìbá fa'altumullá tẹ́bá bẹ́ béèrè lọ́dọ̀ ọlọ́run tẹ́bẹ́ béèrè àlùjànnà fas'alul firdaus firdaus ní kẹ́ béèrè o ìtànà ìpọ̀ aláṣẹ nìyẹn ètò dáadìí ní ká béèrè fa innahu awsatu al-janna torí fún oní gíní ó ní àárín ìtàtù ní pé òun ló dáadì ní àlùjẹ́nà al-awsatu húnẹ̀ gbọ́nà al-khiyar ètò dáadì gẹ́gbọ́n àti lọ fún wa nínú suratul qalam qala awsatuhum alam aqul lakum lawla tusabbihun ẹ̀ ní sọ pé ètò àláàrin èyí tó dáadì nù wọn fàkàzárìkà ja'alnakum ummatan wàtàtọ̀ láti ṣe níjọ tó dájú. anábì nítorí pé fèrèdáwò òun náà ló dájú náà lùjẹ́nà kátọ̀rẹ́ wà á àlàlìjánà rọ̀ òun làlùjẹ́nà tó dájú tó mọ̀rí fàákọ̀ wọ arṣò rahman kò sí tó wà lókè tí tó tó ga jùlọ jù kí ni lọ àlàáràṣẹ́ ọlọ́run lọ́ba àlùkò ọlọ́run ẹgbẹ́ àwọn àlùjẹ́nà tàà dárúkọ wọn fún àti tàà dárúkọ jọmọ́ èwo ló dájú ní gbogbo ẹ̀ èwo ló lọ́lá jù tẹ́wà nínú jánẹ́tù fìdáùsì yìí àyíká tó wà ń bẹ daraja kan wọ́n mẹ́sẹ́kẹ́ ní alwasila àyè ló tún wá rẹwàjù nínú àlùjẹ́nà fìdáùsì tó dálù bálù lọ àníyàlì wàsílà ẹ tọrọ wàsílà ìfún mi kọlu ya rasulallah àǹfààwà bí ànábì pé ní wàmẹ̀lì wàsílà kí ni wàsílà rẹ̀ kọ́lá àlà darajatin fil janna òun ni ààyè ipò tó ga jù náà lìjánà la yanaluha illa rajulun wahid èèyàn kí náà ló máa lẹ́tọ̀ọ́ sáàyè yẹn arju an akuna

pẹ́pẹ́ òun tán tọrọ nǹkan ìfánàbí ó ní tọrọ fánàbí òun náà fi rí àgbéga lọ́dọ̀ ọlọ́run ọba alẹ́sọ́lá náà ilé láyé sí ọgájú nínú àlùjẹ́nà ẹwà ráwọn òròyìn àlùjẹ́nà ó wá lóríṣiríṣi pẹ́pẹ́ ẹnìkan la dúró lé lórí ní àlè sọ́tàn gbogbo òròyìn táwọn ń sọ yìí náà àkàmọ́ gbórúkọ ẹni tọba gbọ́ pé igi wà náà lùjẹ́nẹ̀ tí wà fi wé jí sáwà lábẹ́ rẹ̀ orí kọ́kàn lè jọra wọn ni ọlọ́ni fàlà sáàlà múná fún ma ó fi aláhùn mi kó rọtẹ ayún yàtọ̀ àbímọ̀ kánú ọlọ́ni lẹ́mí ń gbọ́ pé obìnrin kan wà ń bẹ̀rẹ̀ òní máa wú ẹnìkan tó rẹwà kọ́ máa fi wé tó bá gbọ́ pé oúnjẹ kan wà mẹ́ ò lé oúnjẹ kan tó rẹwà láyé kó fi wé oúnjẹ kan tán yanjẹ UK irú ẹ̀nà ló wà lárúnjẹ náà kò rí bẹ́ẹ̀ ó kọ́lé jọra wọn ìgbọ́ yàtọ̀ síra wọn. anábìwa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam nínú hadith Abu Hurairah anábì ní ọlọ́run ọba àlefẹ́ ọlá sọ báyìí pé sánà ìbá ní ọlọ́run ọba àlefẹ́ ọlá sọ báyìí ọ̀nà ń pè ní al-hadith al-qudsi Ànábì ní ọlọ́run ní àádátù lè ìbáàdè sọ́ọ̀lẹ̀ hìn. Mo ti tọ́jú pamọ́ fáwọn ẹrú mi tí wọ́n jẹ́ ní eré. Máa ń lá àìnù ọ̀rọ̀ àti ìtọ́jú kan òrírí. Tẹ̀fẹ́ tọ́lọ̀ ń tọ́jú pamọ́ ó dùn fún àrí. Bọ̀tà àwọn nǹkan tó sọ fún àwọn olójú kan òrírú ẹ̀rí. Tọ́gbà gbọ́ pé igi kan wà lọ́jọ́ ògbéǹde àlùjánu àlùjẹ́nà wọ́n fi wé kan bí sáyé. Ìyẹn pé tọ̀run yẹn ojú kan òrírí wàlá ọgbọ́nà sẹ́mi etí kan ò gbọ́rú ẹ̀ rí wàlá àpapọ̀rọ̀ aláàkọ́lìbè báṣà kódà kò rú lọ́kẹ́ nìkan pé kó wá fi wé ti bìkan tó kéé irú ìkan báyìí tó wà láàyè báyìí irú ètò kan tó wà ń bí báyìí Ànábì ní kò rí bẹ́ẹ̀ ó kọjá ń tọ́kàn lérò ó sì kọjá ń tọ́jú ẹ ti rírí sábà sọ àwọn nǹkankan láyé ẹlòmínì wọn kàmú sí ilé tó jọrí sábà ní nǹkankan bẹ lọ́nu lápẹjúwe ìdẹ̀ra ìgbádùn òṣèlú ẹ̀ láyé bẹ́ẹ̀ sábà níyà kan bẹ lọ́rùn o lè fi wé ẹ̀wọ̀n kẹ̀kẹ́ ẹ̀wọ̀n kirikiri ìyàtọ̀ jẹ́ ń bẹ̀ gan irú tí náà kòròkòrò bẹ́ẹ̀ lè náà lè wó ìyàlọ̀ kan wá ní jẹ́jẹ́ fi wé ti inú náà ìjọ Muhammad sallallahu alaihi wa alihi wa sallam ó ní iná tẹ́ ẹ̀ ń lò láyé yìí ìkan nínú náà sẹ́mítì lọ́lọ́mọ ẹyọ kan jáde nípe sẹ́mítì nínú tọ́nu tẹ́wàá ń dá ń bí yìí sí gbogbo alákùnrin bíi tàwa wà tí ó máa gbóná dọ́dọ̀ yẹn ìyẹn ò dẹ̀ jẹ́ kankan nù tọ́nu eléyìí fi apẹ́ni tọ́lọ́mọ bọ́ba àlekẹ́ọ́lá tó tọ́jú pamọ́ sínú àlìjẹ́nà ìpé tí kan tí ó gbọ́rí ni bákan náà sí ojú kan ò rírí kò sì rí wúyẹ́ lọ́dọ̀ lọ́kẹ́ ẹnì kọ̀ọ̀kan náà wọ́n náà bọ́ba alẹ́kẹ́ọ́lá ó wá ròyìn àlìjẹ́nà nínú ẹ̀ náà ni pé ọjà ńlá ti àrídò ha sàmáwá sí wàl-ard ibòmí àrídò ha ka àrídò sàmáwá wàl-ard Ànábì ní fífẹ́ rẹ̀ ó fẹ́ ju sánmà àti ilẹ̀ lọ ní àlùjẹ́nà ó fẹ́ ju sánmà àti ilẹ̀ lọ. Bákan náà nínú ẹ̀ èyàn onímọ̀ gbogbo púpọ̀ ọlọ́nilá yẹ́sùmọ̀ òun àti ha lágbàwá wà láti bá a bá ẹni tó bá ti wà àlùjẹ́nà ní gbogbo púpọ̀ láyé tí wọ́n fi hà láàríyà èyàn ní gbọ́gbọ́ kúgbọ́ ń bẹ́ torí pé kéèyàn máa gbọ́gbọ́ kúgbọ́ ẹ̀mọ̀ ara pé gbádùn tó yẹn gbádùn sí ìpín náà nìyẹn o lè wà ń bì kan sí tí wọ́n ló ń gbádùn káwọn nǹkan tí yóò yẹ kó ọmọ fi sí kó mọ ṣẹlẹ̀ sí ẹgbẹ́ ẹ̀kọ́ ni ẹ̀rọ báyẹn fi ń gbádùn láyé rédíò tẹ́ gbogbo tí wọ́n ṣe ń bẹ̀ lódùn mẹ́ ẹ́ ayọ̀ ìgbọ́gbọ́ ó máa mọ́ ṣẹlẹ̀ mẹ́ ọba tilẹ̀kùn mọ́rí ó máa tún wá bẹ́ẹ̀ ayé tá a ṣe àwọn àti kò dípò ṣe ní gbogbo púpọ̀ tó bá lọ́nu tó bá lọ́nu gbó kó fẹ́ mọ́ gbé bẹ́ẹ̀ àbí ìgbádùn tèmi ò fẹ́ gbé láàrin yẹn ò fẹ́ gbẹ́dùn dáadáa ò fẹ́ gbogbo púpọ̀ tó lọ sẹ́ẹ̀tì tó wá wo Facebook ṣé gbogbo tó ń gbọ́ ń bẹ̀ ṣe tó dání ìgbọ́kúgbọ́ tó wá sáfún inú yàrá ìlú wa ti wá bẹ lásìkò tá ń lò lọ àìbẹ̀kọ́ ni àìmọye aláàfin gbádùn ẹ̀sùn mọ̀ pé ìgbádùn yẹn kò pé tó bá fẹ́ lọ gbádùn ká èmi náà ní kìkìní ìjẹ máa lò ó pàárọ̀ àwọn nǹkan tó máa máa gbé sílẹ̀ tí ò ní dùn mẹ́ wọ́n ní ṣùgbọ́n tó ọrùn gbogbo téèyàn máa máa gbọ́ nǹkan tó dáa ni láyé súnmọ́ ò nàfíyá lágbá wà láti bàbá nǹkan tó dáa ni yóò máa gbọ́ tí ó máa dùn wọ́n ọlọ́run tó mọ̀ pé ní ilá ilá Sàlámà, sàlámà ọ̀rọ̀ peace, àwọn ọ̀sẹ̀ tó dá. Àwọn sí aláwọ̀ wọ́n rádà sí máa ìlà fílà sàlámà sàlámà. Jazakumullahu khairan. Náà, eléyìí nínú àwọn nǹkan tó wà ní àlùjẹ́nà. Bákan náà lọ́ọ̀ ní àwọn odò ń sàn lábẹ́. Ilẹ̀ ìgbìmọ̀ rí Jannatu Adìní tẹ́jìrí, àtọ̀lẹ́lẹ̀kẹ́ nínú orúkọ àlùjẹ́nà Jannatu Adìní. Ọlọ́run tẹ́jìrí min bahti al-anhar odò sàn lábẹ́ ìjà arúlówó tó ní tó lé ní ìtọ́rọ̀ sọ̀rọ̀ náà fẹ́ ṣe tó bá ṣe ṣe artificial ní àdúgbẹ̀ kọjú tó máa kọ́lé kan omi wọn mọ̀ sàn lábẹ́ artificial ní ẹ̀rí pé lẹ́ẹ̀kọ̀ọ̀kan yóò gbọ́ pé plumber kọ́ wá bá tún ṣe torí yóò mọ̀ rí wọlé tọrún òrí bẹ́ẹ̀ kó ṣe pé plumber kan ló ṣe síbẹ̀ fíya àìnú jáàríyà omi ó máa sàn lábẹ́ kí wọ́n náà fojú wò pé fóònù fi máa wà bóòlù ti gbé kabẹ́ ìyẹn lọ́lọ́run sọ pé ní máa ń la àìnú ọ̀rọ̀ ojú òde rírú ẹ̀ wọ́n la ó fẹ́ni sẹ́ni etí òdì gbọ́rú ẹ̀ wọ́n la kápára bìbáàlì bákan náà má jẹ́ kó ní wúyẹ́ lọ́kẹ́ tó ké tó ti máa ṣeré ìwọ́kànlẹ̀ máa fojú yà kọ́ mọ́ wo bí wọ́n ṣe rí pólí nǹkan ló máa rí inú ìbàdàn àlùjẹ́nà mí sílẹ̀ kọ́lọ́n tó wá sọ àwọn nǹkan tó wà ń bẹ́ ẹ̀rí ṣe akúròrún mọ̀rùfọ́ atú ẹ̀rí bẹ́ẹ̀dì máa wà ń bẹ́ mọ̀rùfọ́ àwọ́ àtọwábùn mọ̀ọ̀dọ́ wọn máa rí fún ọ̀ṣùfà ọ̀fàrọ̀ bí yìí mọ̀rùfọ́fà àtàwọn nǹkan mí ìfúré kéèyàn fi ń gbádùn ọlọ́ni alàlẹ́ àrọ́ ìkìyàǹdùrún tààrífù fi ojú ìhìn nẹ́tọ́rọ́ta nàíyìn ìgbádùn wà lójú ọmọ àlùjẹ́nà ẹlòmí ìlànà ọmọ ìgbádùn lágbàáyà mọ̀ ìgbádùn òru kírímù ní ọba mọ̀ tí ń bá yí ayẹ́kọ́ díẹ̀ nìkan ló tutù ó ní tí ń bá yí lóòótọ́ àmì ẹ̀tẹ́ ìrò kó ń gbádùn ó lè mọ́ ẹgbádùn tara bùtà rẹ̀ náà ló wà ní gbogbo ara ẹ̀bẹ́ ìsọ́wọ́n mi rọ̀ ṣìkín màtọ́wó ibi láti máa mú kẹrẹnù fresh ni àìbẹ́ ẹ̀kọ́ ni wọ́n wà mọ́ ẹja ní ìtùn tó bá fẹ́ mú bóyá fẹ́ mú Coca-Cola onígò wà lè tó máa fọ́ra ẹnu ẹ̀ àmẹ́yẹ tó ti fi mú nǹkan bí rí o ìyẹn ìwọ́n ni kẹrẹnù àwọn ìbádùn oríṣiríṣi ló wà ń bẹ̀ ọ̀rọ̀ ni bàbá ṣírí ilẹ̀ dínà amanu wa amilu salihat fún nírò àwọn tí wọ́n ṣiṣẹ́ rẹ̀ tọ́gbọ́nà wa gbọ́tán ṣiṣẹ́ rẹ̀ annaláhùn jàná káàlùjẹ́nà bẹ̀ fún àtẹ́jì rí min tahti al-anhar kullama ruzuqu minha min thamarati rizqa nígbà tí wọ́n bá fún wọn ní min qabl ẹlẹ́yìn náà jẹ́ ní ìṣíwájú wà ó tù rí mùtàṣà bí ha ń jọra wọn ni wọ́n bá tó jẹ́ wọn pé a ah, kò ń ṣe yìí tá a jẹ lẹ́ẹ̀kan ilé ìtò yàtọ̀ téèntì ọ̀tọ̀ ní mọ̀ mú wa wọ́n làwọn fi yá àzọ̀wájú mọ̀tọ̀ harọ̀ àwọn ìyàwó wọn mọ̀tọ̀ harọ̀ ni tọ́píọ̀ ìyẹn pé wọ́n ní máa ṣe haidọ̀ mọ̀tọ̀ harọ̀ ní gbogbogbà tọ́lọ̀ oróyìn wọn yorùbá ni àtìrọ́ọ̀bá ẹ̀rí ẹ̀rọ bá ní àbífọ́ ayàkàkọ́ wọ́n wá síwájú ẹ̀ iná àṣà náà únà ìṣá àátùn wọn dáadáa tó dá àwọn ọmọ obìnrin tó wà nínú àlùjẹ́nà ẹ̀rẹ̀ àwọn ọmọ obìnrin tí wà nínú àlùjẹ́nà àádá wọn ní dídá tó dá àwọn tánwọ̀ tán wá látàrí nàtàn tán ń bẹ̀ ọjà àdínà húnná àbùkárọ̀ ọlọ́mọgínà wọn jẹ́ gbogbo ògbà rúrúbá àti rọ̀bà náà wà á rí bákan náà wọ́n tó ah ìyàwó tèmi ti wá darúgbó ìgbà mo délé lágbẹ̀ẹ́ ìyàwó tẹ́ ní ìyọ̀dún òun gbogbo wọn náà wà á rí bákan náà gbogbo wọn náà wà á rí bákan náà ọmọ wẹ́yà àbá mẹ́rẹ́ tí ní wẹ́yà ní iṣẹ́ sí ìjọba nìkan tó ìfẹ́ àwọn ọkùnrin wá ń kọ́ bọ́ọ̀lù àwọn ẹgbẹ́ tó tó máa ń mú ẹlòmíì ìfibanújẹ́ ah, ìyàwó mi ló tó wá dẹ́gà báyìí àgbọ́mìnà ọ̀gá ọkọ̀ wọn ló ti yé gíní ó ti darúgbó ìhùn hmm, bákanáà ló jọ máa mọ́ wa lọ nínú dáadáa tí ó tún wà ń bẹ̀rẹ̀ bákanáà ọlọ́run ọba alẹ́kẹ́ọ́lá ní mọ́sálẹ̀ olùjánà ti nẹ́tì wọ́n ìdàlù mọ́sàkú àpèjúwe àlìjánà tí a ṣe fáwọn olùpáyọ̀ ọlọ́run fíyà àlẹ́hà odò wà ń bẹ̀ odò kíni àdàmì máa ń odò tómi gáírò ààfin ìyẹnu fatu Muhammad aya odò omi gẹ́rọ aṣìn kò wáṣẹ́ ẹni máa tó kò ní rú kẹ̀gà lọ́wọ́ ní ìdàrí sẹ́yìn bá jù tí ń se mí lọ́nà àtàrú wa wà min labani bákan náà odò wàrà míìkì subhanallah ẹni tó bá rí picnic ń gbà yà ọdún mẹ́sùn lẹ́yìn ní nàìjíríà lẹ́nìí torí lọ́jọ́ gbẹ̀dẹ̀ àlùkẹ́ àwọn odò ẹ̀ odò kò ń ṣerú táyé yìí o àwọn fẹ́kì làwọn ilé odò nick gẹ́rọ aàfin tí wà ní kan táwàrà yẹn ti kan pẹ́kẹ́ ní wàrà òríjínà ní àbí pẹ́gbà látara mọ̀lú àbí látara nǹkan mi tẹ́ bá gbélé ọmọ akán káíkẹ́ míìkì náà ní ẹ̀kẹ́ ẹ̀sìn tẹ́sí lẹ́nu kó bá dé gíní kó bá kan ṣùgbọ́n tó ń hù ní kan wà àyànhárùn-ún mi nìkan àti odò ọtí subhanallah odò ọtí lágbàtí lè ṣàrìbí tíyàn bá ń mú ó máa ń dùn ní tí ayé máa ń jẹ́ kíní ó máa ń kọrò ní ilá máa sọ fọ́pọ̀lọpọ̀ èèyàn pé ìwọ tó lè ṣe sùúrù lórí tírísìrì ìgò kan tó lè mọ́ mú ẹlò náà tẹ̀sán wá lówó tírísìrì àbí kí ló máa yí tó máa fi ń já tí ò ju kò lè ṣe sùúrù kó máa mú nítorí ẹ̀wà wá fi sórí ibú ó wá mímú ìtó jẹ́ odò ìdé pé òun láyé múra okòrò wá fi wá pò mí tó yẹ pé lásàdé ní sàárìdì ni tó òun òun fẹ́ tó bá mọ́ ni odò ọtí ẹlẹ́mì lè wọ́n sọ pé ní ẹ̀ẹ́dẹ́ ní káàmù mo ti tìbọ́ ti wà lọ́rùn yẹ là ń sọ fún alẹ́ ẹ̀kẹ́ pé nǹkan lè jọra wọn lórúkọ òun ṣe bákan náà odò ní sọrun èyí wà mọ̀ ní ṣàrí yìí ọlọ́run tí ẹ bá mú tán ìsáàmù rú ní skul ẹmọ̀ pẹ̀fún kan ló jẹ́ ní skul tó bá lo gbogbo adé lálọ́ káhá àwọn ń lo nǹkan níbi táwa yìí ọlọ́run fi wé ní òótọ́ ọ̀run kan ìdọ̀run dájú yìí lọ o ìyẹn tẹ́ ẹ bá ti mú ọtí tọ̀run tán ní ni jẹ̀mọ́ tẹ́ ẹ bá mú ọtí sáyé tán tó bá bọ́ sáà níwà ìkẹ́lá máa ṣe tó ẹ̀kẹ́ yìí tó jù ni àìbẹ̀kọ́ akẹ́kẹ́ tí ò tó wá ẹnu ẹ̀rùn ṣùgbọ́n tọ̀run miss fàlìbáálíkà ọ̀nà nítorí ilé ìfàlìyàtà náà fásitì mùtànà ìfìtò tí n bá fẹ́ mọ ṣeré ìdíje nítorí kí n wà lùjẹ́ náà báyìí lè ká mọ ṣeré ìdíje lé lórí ká lágbọ́já olólẹ́kọ̀ọ́ ká ìmọ̀ akọ́débẹ̀ ó yẹ kó ti yẹ kó mọ rí nìyẹn níbi tá a sì rí dáadáa báyìí ọlọ́ni wa ni harumin asalin musofa bákan náà nínú tí ó mọ ẹgbẹ́ fọ́ọ̀mù àlùjẹ́nà ni odò oyin tó bá lóyin ìgbòkan tó lójú òrìjìnà àti wọn a mọ kẹ gẹgẹ bùrọ̀ lára ẹ̀dá kẹrẹ fún mi lóyin ẹ̀yìn ẹ̀jẹ̀ ń sọ bí tó mo ti rà kò lè fún ilé léyìí o àwọn ẹ̀jẹ̀ kò wá ń jẹ́ pé ìgò kan wà á rí ń bẹ́ o àlẹ́hàárù kí ni odò ìfànàlá alẹ́gbọ̀n kí a mẹ́rin pé sáwọn ìṣẹ́ máa wá tó máa wá tó máa pòròdúsì ẹni ìwọ̀ wà wọ́n bẹ̀rẹ̀ ìbéèrè yìí mu <laughs> wọ́n là ń fi á ní kúlè samarot ọlọ́wà ní èso tó máa máa jẹ́ ní ọmọ àlùjẹ́nà ni àwọn nǹkan tí a sọ yìí wọ́n wá ní ìtí ó ga jù nínú orí àlùjẹ́nà ni ru'yatullahi azza wa jalla rírí ọlọ́run ọlọ́ni ojú ń yàwó mọ̀ ibi náà dérọ ọjọ́ ìpínlẹ̀ àlùkìyàmọ̀ àwọn ojú kan ẹ̀ẹ́rì ọlọ́run ọba yín kama tàrọ́nà lùkọ́mọ́ fi lẹ́yìn láti lùbàdàn àwọn kama fọ́lá rọ̀sọ́lá sọ̀rọ̀sọ́lá gẹ́gẹ́ ṣe máa rí òtùpá ní yóò bá ti di lẹ́yìn láti lùbàdàn bàdìrì nígbà tó tí wọ́n bá ń wo oṣù láti nǹkan bí ìjà àrùn wá ẹ̀rí pé ó ti di bàdàn ẹ̀rí pé gbà tó fi lé àwọn ń tira wa sábà fẹ́ wò wò wò sáàmì rí wọ́n wá ti lẹ́yìn láti lùbá lè rẹ́rí pé gbogbo àlàárí ọmọ táwa bá gbé dání tó lé ní mọ́mí sí àbí olórí lókè lórí tóbi alẹ́gbẹ̀ẹ́ bẹ́ẹ̀ ti ń rí òṣùpá tó bá ti di lẹ́yìn láti lùbá dúró yẹn bẹ́ẹ̀ gẹ́lẹ́ ẹ̀ẹ́dọ̀ náà wọ́n bá yẹn ìyẹn ló fi wá ní hadithi suhaibu rumi tó wà ní sahih muslim adébí sọmọ àlùjẹ́nà bá ti wà àlùjẹ́nà tán kọ́lọ̀n jẹ́ káwà náà wà àlùjẹ́nà o ọlọ́run wa sọ fún pé ọlọ́run sọ fún pé kí ló tún kù ọmọ àlùjẹ́nà máa sọ pé kí wá ló tún kù mọ́ kò sí kẹ̀kẹ́ kò sí gbádùn tó jẹ́ lé lọ ojú wa ti tutù àti ń gbádùn ọlọ́run ní nkẹ́kẹ́ kù ọlọ́run wa fira rẹ̀ hàn wọ́n ọlọ́fẹ́ra ẹ̀wọ̀n gbàtánà bí wọ́n sọ àdífì fún ọ̀sọ̀hábà ó sì wá kó ti àyàfà fún ẹ̀kẹ́ pé lílẹ̀ dínà áhàfàànà lè húsùnà àwọn tí wọ́n ṣe dáadáa wọ́n wọ àlùjẹ́nà oní húsùnà wà ziyáàdà àti tọ́nà fi kún fún wọn oníkíní rúyàtọ̀ láàyè àzọ̀wọ̀já lérí ọlọ́run ọba ọba àlùkẹ́ọ́lá jẹ́wọ́n àwọn nǹkan tó wà nínú àlùjẹ́nà ní dáadáa ó pọ̀ ọlọ́ni ilẹ̀ lílẹ̀ mọ́tẹ̀ẹ́fẹ́ ilẹ̀ mọ́fáàfá àdá ikọ̀ wa wákàwá ìbá àtẹ̀rọ́bá wákà àtàndì àkọ̀ gbogbo táàtọ̀ ìlú ti tẹ́tọ́ nínú ayà yìí láyé tí màá ń fi alágbèwá fàlàkì záàbà jàzá àmì rọ́bìkà àfọ́ àǹṣe sáàbà ọlọ́run ṣe dáadáa yẹn fún àwọn ọmọ fẹ́ pé jàzá àmì rọ́bìkà àfọ́ ọrẹ tó tó jẹ́mọ́ ọrẹ ayé yìí lè tó àìwé tẹ́ bá bí àwọn tán lówó jù nínú wa pé lágbàáyé olágbàáyá lólówó ju ẹlọ béèrè pé sóò tún owó tàbí òwà mọ́ kí ló máa sọ òun wà sí àyíkò kò tó tó bá lọ́wọ́ owó mọ́ yóò sá wà nkẹ́kẹ́ sí kọ́lá gbogbo pálá sí ara yóò wà nkẹ́kẹ́ pọ̀tọ́ ọlọ́run sọ pé tọ̀rọ àtọ́ à ọrẹ tọ́lọ́run fún yẹn ìsáàbá tó sì máa tó ni ìyẹn ló máa jẹ́ ẹgbẹ́ òkú àkẹ́lá tó ẹ béèrè mọ́ gbogbo ẹ̀ náà ti ṣe fún wa jama ìròyìn aljanna kọ bẹ́ẹ̀ ni ti nẹ́nà òun ẹ̀kọ́ tabanika mun na alquran àtọ̀rọ̀ ànábì wa muhammad sallallahu alaihi wa alihi wa sallam ṣùgbọ́n èyí tí ó ṣe pàtàkì fún wa òní tí a wá fẹ́ sọ yìí kí ni tó yẹ káwa ló wà máa ṣe tó lè fa sábà bí aljanna ẹni kọ̀ọ̀kan wa. sábàwọn náà ní táwọn ẹ̀ṣẹ̀ ti wà ń bẹ̀ àdébí kò sí nǹkan kan tó yẹ kẹ́ rí ọnu ọlọ́run bá tí ì ṣe kí ni tí ì ti sọ fún yín ẹ máa láwọn ayé àkọ́kọ́ káàkiri káàkiri àti àwọn àhàrí tí wọ́n sọ àwọn iṣẹ́ olórí táàlì ṣe tẹ̀mútírà kan wá ẹni tó sọ ilé ìmọ̀jìbá tó lè jánà ó kọ́ àwọn iṣẹ́ olórí tí mùsùlùmí lè máa ṣe parẹ́ ìpínlẹ̀ yẹn bá ń ṣe o ọ̀nà òbí ti sábà bí àlìjẹ́nà lè mọ́ ká tó sọ àwọn iṣẹ́ tá a yìí ẹ kápọ́ ní bìlífù kan pé iṣẹ́ wa kò lè gbé wa wà lùjẹ́nà fún ara rẹ̀ o pọ́ìntì kan lélẹ̀ iṣẹ́ wa lóde gíní kò lè gbé wa wà lùjẹ́nà fún ara rẹ̀ àníbi sọ fún sọ̀hábà pé iṣẹ́ nìkan kan yóò lè gbé wa lùjẹ́nà àwọn sọ̀hábà wa rò pé bóyá àwọn táwọn ẹjọ́ mọ́lẹ́yìn ànẹ́bì ni wọ́n ń bi ànẹ́bì pé wàlà àǹtì àti wọ́n náà ànẹ́bì ni wàlà ànà èmi gan iṣẹ́ mi ò lè ṣe kò lè gbé mi wà lùjẹ́nà ilá an yà fàgà mọ́dà ní Allahu bi rahmatin minhu wà fàbẹ̀lì àyàfi kọ́lọ̀wọ́ bá bá lékẹ ọlá kó fi àánú rẹ̀ àti ọlọ́run ayọ́kà ní kí ọlọ́run ṣàánú mi <coughs> ẹgbà áf káìpẹ́ yẹ́sì ọ̀nà lábẹ́ṣẹ́ ẹlẹ́kùnrin nígbà kankan bí bọ̀dẹ̀ wọ́n jẹ́ ẹgbà áf <coughs> kí ló lè gbé ìwà àríjẹ́ náà látẹ̀yìn náà àwọn àbá gba ẹni tí mo sọ́n sí náà wọ́n gbá tán irú ọ̀rọ̀ tí mo sọ́n sí mo sì sáńsà pọ̀ kẹrẹ gbá ìwà náà látẹ̀yìn náà afáàtàn lẹ́yìn ẹ̀sìn àti <laughs> ètò gbìyànwó àlùjẹ́nà ni iṣẹ́ wa àti àánú ọlọ́run ètò àdìsí yẹn sọ nìyẹn pé iṣẹ́ nìkan ò tó gbìyànwó àlùjẹ́nà àti same time wọ́n lé ní àánú ọlọ́run nìkan ni wọ́n fẹ́ bá sí ọwọ́ ẹgbẹ́jẹ́ mọ́ sí rẹ̀ kọ́lọ́ kó sàánú wa ọmọ pé kọ́lọ́ kó sàánú wa tó ń wówó ló ń lọ ṣọ́ọ̀bù kọ́lọ́ kó sàánú wa kọ́lọ́ ìjòkó sílé wàá túṣẹ́ náà nítorí ìfẹ́ kí ó yé wa ni pé kò sí bá a ṣe lè ṣiṣẹ́ tó yẹ pé kò sí bí yẹn ṣe lè rìn lórí òní lé kíní lórí òní ni àwọn tajà láti ṣe iṣẹ́ wa látòrò tó gbé àwàlù jẹ́ nípa ṣe iṣẹ́ là ń ṣe lọ́wọ́ ṣùgbọ́n náà tó wá fi àánú rẹ̀ kún fún wa ìtumọ̀ tá lẹ́nu sọ kò ní ká mọ̀ ṣiṣẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lẹ́nu ọjọ́ òkúta àánú ọlọ́run ẹlòmínì wa àmì ẹ̀ tí ò kírun tínú rẹ̀ ṣe kíni ẹ̀yìn òkírun inú rẹ̀ dẹ̀ mọ́ inú rẹ̀ wá fọ́mú pé yẹ kó mọ́ sí ọlọ́run àwọn lánú ẹ̀ oṣù mọ́ látara àti sí ìyàmọ̀ pé inú rẹ̀ oṣù kí ni kò mọ́ ìyẹn ṣẹlọ ó nínú wọn mọ́ ohun tí ó gbéyàn wà lùjẹ́ náà ni iṣẹ́ eré àtànú ọlọ́run ẹ̀fẹ́ àwọn sẹ́ta ń sọ yìí àásọ díẹ̀ ń bẹ́ẹ̀ mọ̀ kí a tún mọ̀ pé àánú ọlọ́run gbọ́dọ̀ gbọ́dọ̀ kún fún wa náà ẹ̀wọ́n ìbínú ká tó lọ bí àwọn ẹṣẹ́ yìí ó yẹ kẹ́ tó fi fún nínú tó wà ní àlùjẹ́nà torí pé lè náà ṣe pàtàkì anábì àwọn sọ̀rọ̀ sọ́lá ń anábà muhammad sallá nínú hadithi kan sí abu mọ́sálà àṣàárí àti abu rẹ́ra rẹ́lá tààlà ní ọmọ tí wọ́n gbà lọ́dọ̀ ọ̀dọ̀ rẹ̀ alánàbí ni yunadi monadi olùpẹ̀pẹ̀ kan máa pẹ̀pẹ̀ lọ́jọ́ gbẹ̀dẹ̀ alkiyama yóò ní ìnà lákọ̀ àǹtẹ̀ sí hù pẹ́pítẹ́ wáyé ẹ̀ẹ́mọ̀ lálàáfíà lọ wàlà tẹ́síkọ̀ mú àárẹ̀ òní ti yín mọ́ ẹlòmíì ń gbádùn kò lè ṣe oṣù kan kó kí ni kó mọ́ lọ fún ṣẹ́kọ̀ àbíbẹ̀ ẹ̀kọ́ tó yẹ pé ìwọ tí òun mu gàrí inú tó ń ṣe kò ṣẹlẹ̀ sí wọ ọmọ wo láfẹ́ ti kó lówó ṣùgbọ́n àwọn kẹ̀kẹ́ wà tọ̀ nílé tọrọ lára ẹ̀fẹ́ ah bí ṣe ń rìn ẹ̀wọ̀n ọlọ́mọdé orí ẹ̀mí bẹ́ẹ̀ lọ́rùn àrẹ́bí ní olùpẹ̀pẹ̀ fún pẹ̀pẹ̀ ìfẹ́ ẹ̀yọ́ máa lù jẹ́nà ọ̀tẹ́tẹ̀ wà jẹ́nà tẹ̀ sí ṣú ẹ̀mọ̀ lálàáfíà lọ́nù wálàáfẹ́ fọ́mù kò ní rẹ̀ yìí tí ìbá láti alóní ọmọ ẹgbẹ̀rù pé ọlọ́mọjẹ káàrẹ mọ̀ tó dé ṣùgbọ́n kò sí ẹlọ́run ọ̀nà àtẹ́sìkọmù abàdà wà ìnà lákùn àǹtàyàwó bákan náà ẹ máa tẹ̀mí lọ ẹ máa tẹ̀mí fàlà tàmútú abàdà ẹ ní kúláìlẹ̀ wà ìnà lákùn àǹtẹ̀ṣígbú ìtàtọ̀lẹ̀ ní darúgbó ẹni bàbá lè tó bá rántí bàbá ń wà lọ́dọ̀ ká ah, nǹkan bí ayé owó lọ́wọ́ táwà níbẹ̀ bàbá ẹ̀ tí láyé owó lọ́wọ́ mẹ́ ti darúgbó báyìí ìyẹn wà láyé èyàn darúgbó ìyẹn nìkan náà akọ ní ọpẹ́ alálẹ́ ìta ṣàbáàbù ìyàwó yàwó mọ́ lè ó kùbírọ̀hú bí mà fáàlà lè mà ṣe ibu ìmú wá darúgbó yìí bóyá tí ó lágbára nígbà tó wà lọ́dọ̀ ni ó wá ń wọlé pé ah ó mọ̀ ṣe o kí gbọ́ọ̀dọ́ ìpadà wá kí n fi kí wọ́n á sọ fún ìtí arúgbódé kí ní tó sọ méjì ṣùgbọ́n ìgbà ọ̀dọ́ ò lè padà wá ọjọ́ bẹ́ẹ̀ di alùkìyàmù àyìn mọ̀ bẹ́ẹ̀ ní èwe ni wọ́n ní darúgbó wọn náà lákọ̀ antẹ́nì àmú fàlàtà àṣù bákan náà ẹ máa gbádùn lọ ẹ̀ ní mọ́ bànújẹ́ wọn ní inú ìwáyà mi wọn ni wọ́n mú kú wọ́n sọ di àgbò ló wà láàrin alìjẹ́nà àti nínú hadith wà bọ̀ yìí ni a ní ẹ̀yin ọmọ alìjẹ́nà kílẹ̀ ìkúni ẹ̀yin ọmọ kílẹ̀ ìkúni ọwà pa láàrin méjèèjì ikú tí ma ń pààyàn ní láti pààyí kò lóòdún dìlàmọ́ ẹ máa tẹ̀mí lọ láì ní kú ọmọ alìjẹ́nà bá mọ́ jẹ́ kíní wọ́n á tẹ́ kú ṣùgbọ́n kò sí kú mọ́ nínú ìgbàlùsọ tó wà nínú àbìjẹ́nẹ̀ ni kí ẹ wá rí kíní kíní ọmọ làkejì lọ́tẹ̀ kò ní sí mbẹ́ ọlọ́ni wọn nàbà aná máa fi sùdúrí ní gílì gbogbo gílì ọ̀tẹ̀ àbíkẹ́yìn rí mi ẹ̀kọ́ kan bínú sí i kódà kó má pọ̀ ọlọ́ni nàbà aná a máa hákù ní sùdúrí ìgbà yà wọn nǹkan kó wá pílì síra wọn ẹlòmí ò fẹ́ fi nǹkan ọ̀rẹ́ tó súnmọ́ jù ká ah, tí bá fi hàn kó máa ṣe kéta mi díẹ̀díẹ̀ ṣùgbọ́n kò sí yẹn lọ́rùn ọkàn wọn ó fìrì síra wọn ìwà náà ẹjọ ọmọ ẹ̀yà ọmọ ẹ̀yà brọ́dá kí ní kẹta ń ṣe láyé fẹ́kì ní mẹ́rin ẹlòmí ò lè fún ọmọ ẹ̀yà rẹ̀ ní tóní ṣùgbọ́n bí tọ́mọ ẹ̀yà jíjí ó ti wà nínú àlùjẹ́nà kọlọ́mà sánú àtàlà ṣẹ̀ṣẹ̀ wà nínú àlùjẹ́nà àwọn ẹṣẹ́ tá a ṣe pọ̀ kí wọ́n ṣùgbọ́n iṣẹ́ àlùjẹ́nà ń kọ́ à ọmọdé kárí gbé wa lọ gbogbo ara àṣìṣẹ́ rẹ̀ ọlọ́ọ̀bọ̀ bá lè tọ́lá ó sọ fún wa nínú bẹ̀rẹ̀ sọ́látò gbogbo náà àwọn ẹsẹ́ tí yóò ṣe tí yóò fi ní alùjẹ́nà fìdáwọ̀ ìbánu ọlọ́ ọlọ́ni kọ́dé afúlá alìmọ́mù mi nù án mú mi ní ti là nǹkan àkọ́kọ́ tí ó gbẹ̀yìn alùjẹ́nà kí ni jẹ́mọ́ ta ló alìmán ẹ̀rí tó gbà tọ́lọ̀ ń sọ ń rí ọlọ́ni alìmúmìnú àwọn òmìnì náà ti là tẹ́rẹ tí ó bá jẹ́ múmìnì àti àlùjẹ́nà máwá àti kólùdùn àti adùnì ẹ̀tẹ̀ ìgbàgbé kakabu kò sí ìtò wọn wọn jẹ ẹlòmí ni ẹjẹ èyí ti pè ọlọ́ni ọlọ́ni wà mọ̀ ilé ṣíríkì bìlá ẹni tó bá ń ṣẹbọ́ sọ́lọ̀ ń fàkọ̀dẹ̀ harọ́mọ̀ lọ́hù aléyìn ìjánà ọlọ́run ti ṣe harọ́mọ̀ ọlọ́run ti ṣe léèwọ̀ fún kó wà lùjẹ́nà tí ó ní wà dé tàbí máa pẹ̀lú àlùjẹ́nà tuntun káà ní bá sọ mí lẹ́nu torí káà kan wà lé ní ìwọ̀n fẹ́ kéèyàn sọ pé ọmọ ọmọ náà ni àà tó yàtọ̀ sọ́lọ́run fàkọ̀dẹ̀ harramallahu alayhi aljanna ọlọ́run ti ṣàlìjẹ́nà léèwọ̀ fún famawa onar tó bá padà lọ́rùn ibo ní ó padà sí inú náà ilé ìwọ̀nà olúwa lójú torí ẹ̀ká máa tẹ́ mọ́ra wa létí dáadáa ẹn tó wà lórí social media yóò ráwọn kẹ̀kẹ́ tó bèèrè jagunjagun kan dáyìí lásìkò yàrí tó ní kẹ̀kẹ́ náà ni táwọn àfáà kan náà ń gbé lẹ́yìn báwọn ọkọrin àbáwọn ẹlẹ́bọ bá ríràn yẹn kí náà máa sọ ní àìrán mùsùlùmí táwọn ṣe kíni táwọn láìkì ni wọ́n ẹyọ oníjàgídíjàgẹ́ àwọn gan ló níjàgídíjàgẹ́ àyíbẹ̀kọ́ ni ẹni tó ní tọ́lọ̀ ń sọ tó sì yí jàgídíjàgẹ́ olóṣó yẹ ọlọ́run lẹ́ni tó bá ti sẹ́fọ́ fàkọ́dé harrama Allahu alayhi al-janna anábì tó bá rẹ kọjá níbi sàárè ẹni tí èdè mùsùlùmí fàbàṣíríhù bìnnà fún nírògì náà kò gbọ́dọ̀ dàrú lọ́kàn wa pé ẹni tí ó wà lùjẹ́nà ó gbọ́dọ̀ jẹ́ mùmìnì tí ò ṣẹbọ ọlọ́ni inna Allaha la yaghfiru an yushraka bihi tí ẹ bá ti ṣẹbọ ọlọ́ni foríjì o wa yaghfiru ma duna dhalika liman yasha ìwọ́n tó bá ṣe ẹ̀ṣẹ̀ míì ó lè tóbi lójú wa ó sì lè bá foríjì ìwọ̀n táwọn bá majority àwọn àfáàgbà pé àṣírìkùl al-akbar tí ma ń sọ́yẹ̀ di kèfèrí láyà ìsọ tí àṣírìkùl asgar tó bá rọ́ọ̀lù tó bá ti ẹ̀jì ya rẹ̀ yóò ní fóònù náà but alimọ́ òfin sẹ́rẹ̀ ya ní gbogbo ẹni ọ̀nà tó bá jìyà ìlànà ẹnjẹ́ bá ti mùsùlùmí gbogbo tó bá wù kó ṣe tọ́lẹ́ mi máa ń òfóní ọlọ́nà àfàdébùnà ìlànà àmìlú mẹ́nà àmàlì gbogbo tó bá ṣe níṣẹ́ kò sí tó pamọ́ sọ́nà fàjà àdáwò àbá án mọ̀sùrọ̀ tábà bù yẹ̀pẹ́ ìjọba tó eruku sókè èwo la máa rí mú bẹ̀ mọ́ àtọ̀ yẹ̀pẹ́ yẹn eruku tó bá kú bẹ̀ àbá ó wà mọ̀sùrọ̀ ó bá fẹ́ lọ ní kò sí ìkẹ́kẹ́ tó fẹ́ rí bẹ́ẹ̀ rí kọ́ni yóò sìn àbí bọ́gì bọ̀pẹ̀ tó yẹ pé ń gbé gúnṣe gbogbo ẹ̀ tí ń bá agbáwẹ̀ yìí ìyí tó bá mọ́ṣáláṣí ẹ̀rẹ̀kọ́ sí àní àbí ẹgbẹ́ wà mọ́ṣáláṣí tó wá fẹ́ kàmpé àbí ṣọ́hánàlá oríṣiríṣi láàrín ẹ̀rí káàkiri ó wà láwùjọ wà ní àbí bàbá wọlé àtẹ́láyàn fún sàkáàkiri pẹ́lú mọ́ mọ́ṣáláṣí pẹ̀lú ìtò ìjẹ́ mùsùlùmí ọlọ́ni máa ká nẹ́ẹ̀rí ní mùṣírikín kò sọ pé kọ́nà wa mọ́ṣálásí ṣáàìdínà ara àǹfúsíhìn bilkufur kan náà ṣe ṣáàdán witness lọ́kànra pé kéfè rí làwọn ọláìká hábitọ́tì àmàlùkù gbogbo tó bá ṣe náà nígbà ojú bàjẹ́ wà bí náà gbọmọkànlù tó inú náà mọ̀ bẹ́ẹ̀ ilé ìjẹ́ bóyá pé ẹni tí ni mùsùlùmí tó bá rẹ̀ nìkan tí ó ṣe mùsùlùmí ọlọ́run lè fi fún ní nǹkan míì láyé ṣùgbọ́n àlùjẹ́ náà kó gbàgbé

kẹ́kọ́ níbi wo dáadáa nígbà kò nídìí kí bàbá wí adúdáadáa tán ṣe wọ́n wà lùjẹ́ náà so ilé yìí làkọ́kọ́ ìgbàgbọ́ ni yóò fi wà lùjẹ́ náà yẹn láti rọra wa kájẹ́ kí gbàgbọ́ wa dúró ìgbàgbọ́ ṣe kókó ìgbàgbọ́ kó dúró dáadáa yẹn lámọ̀ sí atawhid atawhid yẹn láwọn afá bóòlù àti wá ní mójútó kápọ̀rọ̀ tàwé ìdí tẹ́gbẹ́ kan ẹni tó bá kú sí kíná bí kíná kọ́ bí wọ́n lọ bù ká nì ìyí tí yẹn tí yóò kọ́kọ́ fi wà lùjẹ́ náà ni ẹni tó àfihàn bá ní àwọn ibi tó kù sí tó bá sì wọná títà fún ìtí mẹ́ni bá sì wà lára rẹ̀ yóò wà lùjẹ́ náà eléyìí àkọ́kọ́ kí agbọ́yé dáadáa tí yẹn fi wọ àlùjẹ́ oníkẹ́yẹ̀ ni ó ní àmà lọ ń kọ́ ni kájọ kòbí tó ti ń sàlàyé yìí mọ́ni fún ẹlòmínì mọ́ rògbò nígbàgbọ́ kó jẹ́ pé ìgbàgbọ́ ẹ̀ ti ń mì ó ti ń ṣèkì nígbà tí ò mọ ohun tó yẹ kó mọ̀ kò mọ ohun tó yẹ kó ṣe ìgbàgbọ́ ẹ̀ ti ń mì sọ̀kàyà lọ kọ́ ìgbàgbọ́ ọ̀dọ̀ wa ọlọ́wà ní àwọn mùmínì òdodo wọn ti jèrè àwọn mùmínì òdodo nínú sẹ́tọ̀ mọ̀tàlẹ́dínà hùn fi salatihim khashi'un àti ẹgbẹ́ tó bá ń kírun ó farabalẹ̀ dáadáa lórí ìrun wọn ó farabalẹ̀ pọ́ǹtì kàtó lélẹ̀ ìfarabalẹ̀ lórí ìrun wọn ní mọ́jú pàpàpà ẹnu mi bá rí pé ìrun yín bóyá tó bí ìṣẹ́jú bíi méje sí mẹ́jọ ní àfá àfin Saudi ètò ń pẹ́ jù kò lè dúró kírun dúrì fún bí ìṣẹ́jú bíi mẹ́wàá sábàrí ìrọ̀sẹ́jú mẹ́rin aláwùjọ ẹ̀ pé ó tún pẹ́ dáadáa ní àbí kò lè dúró ṣùgbọ́n ó lè dúró létí ọ̀nà kó máa wo bọ́ọ̀lù fún two hours kó máa wo fíìmù sábàdé ànàbà mi rẹ̀ lómi ó ń bọ̀ láti ní iṣẹ́ rẹ̀ ni òjò ti gbàgbé rẹ̀ síbẹ̀ ayàwó rẹ̀ ó mọ kọ́ọ̀lù ẹ̀ ní kò nílé lọ tó àtọ́rí pé ó ti ní lójú ẹ̀ tó jẹ́ olórí ẹbí tó náà fámìlì mo wà lórí táyà ànàbà tí mo wo wrestling lọ ó ti lójú ó lé ní ó dọ̀ fún mú lọ́nà máìtú nìí irọ́ ni ó pa àyà sọ ilé káàkiri dáadáa náà èyàn gbọ́dọ̀ ṣe sùúrù lórí irun tí bá ń kí jẹmọ́ ẹni tí ó wá kírun kọ́ báyìí ẹgbẹ́tẹ̀ ti bá èyàn ṣe sùúrù àfarabalẹ̀ sáàbá ń kírun irun rẹ̀ ó súnmọ́ pé kó jáde pé kò ní jẹ́ ìṣẹ́wọ́gbà ẹ irun ẹni tó kírun láyé anábíwá Muhammad sallallahu alayhi wa alihi wa sallam nígbà tó kírun tán ó sì lọ wá sí ànábì àyíbẹ̀ kọ́ ni ọ̀sánàmù sánàbì ànábì náà dánú ànábì ní èrìjẹ̀ padà fàsọ́lì lọ kírun fàílẹ̀kàlà tó sọ́lì ọ̀tí ṣe kí ni kò tí kìrẹ́ sánàbì ò sọ pé irun ẹ díẹ̀ kò tí kìrẹ́ àgbẹ̀ kò tí kìrẹ́ rárá jẹ́mọ́ ẹ̀mẹ́ ìlú lárákùnrin kírun ẹ̀mẹ́fà tẹ́lẹ̀ hadithi yìí ó tó bá yẹn lẹ́rù torí pé ẹni tánà bí nọlifẹ́ irun ẹlẹ́mẹ̀ẹ́ta yìí tí ìwọ fẹ́ sọ pé irun tiẹ̀ dájú tẹ́yìn ẹ lọ ètò súnmọ́ ni kọ́bílẹ̀ àwọn tẹ́yìn ẹ mọ̀ tí ó mọ̀ dájú táwọn sílẹ̀ nílọ àyẹ̀bẹ̀ ẹ̀kọ́ ni mo fẹ́ ni tọ́lọ́ tó gbé dìde lójijẹ́ mo fi búra àmọ́ ó sì nà gẹ́rọ àgbà mo mọ́ kí dubai fa fàálímù ni kọ̀bí àlẹ́jọ́ wa kọ̀bí òde kẹ́nu. nígbà táwọn afáàn ti ṣe ẹnu hadithi yìí wọ́n ní tí ọkùnrin yóò ṣe lórí irun ẹ̀ náà ní ìfarabalẹ̀ torí pẹ̀lú sáà lé pé kò ní rùkú ó rùkú ó sì ṣe kí ni òsìdù nìyẹn lálẹ́ fi sọ fún láyé kọ̀fẹ́ tó bá rùkú ó wá farabalẹ̀ ó tó duro dúró ó wá farabalẹ̀ ẹni ajẹ́pẹ́ tọkùnrin yóò ṣe jù lórí irun yẹn náà ní kí ni farabale ètò ìjẹ́ ká wà lùjẹ́ náà rẹ̀ ká máa kírun àti farabalẹ̀ bákan náà lẹ́dí náà hún alẹ́láàbùwí mọ̀rìndónì àwọn náà ń kọ́ máa sá fún àwọn nǹkan tí ò dáa nítorí ìjẹ́ ká ká sá fún tí ò dáa aláàbù ó kọ́ káàkiri o sábà sá fún ní ìta nínú ilé wa ń kọ́ lórí fẹ́ẹ̀sì ń kọ́ subhanallah ẹlòmínà ẹ̀sùn mọ́ tàbí ọgbà abúlábá kílẹ̀ ń kílẹ̀ iná ń wò yìí kílẹ̀ ń gbọ́ yìí mọ́gbọ̀n tí ó dá o mọ́gbọ̀n lágbówó oríṣìí ìkan náà ń gbé síbẹ̀ o àwọn mí àwàdà kẹríkẹrí ni ìrọ́sì náà máa pa àbí ìwọ náà pé rọ́ni àtàwọn oríṣìí nǹkan tí ó dá àsìkò sí lóṣòro sáfójú tó bá ní ò lọ ilé fíìmù dájú ń ṣe ìṣẹ́kúlẹ̀ àbí ò lọ ibi tí wọ́n ti ń agbo olórin ọlọ́bí tó ti ń sọ tí ó dá inú tá gbé dání yìí kọ́ wọ́n tẹ́ díẹ̀ sílẹ̀ wọ́n sì lóun yàtọ̀ ká ní Facebook Facebook àwọn ẹni rere àwọn kíni àwọn ẹni burúkú rè ibi tó kiri wà títán tó bá gbé sókè báyìí ó lè ẹgbẹ́ tí wà ní kíni ní tí wà rí nǹkan jákujàku ni ẹlòmíì dẹ̀ ní kí ní sọ́mọ̀ jẹ́ klíkẹ̀ báyìí ó lè lò sẹ́jú márùn

ọlọ́láwọn ẹni rẹ̀ tọ́bá gbọ́n tí ó dá àárọ̀dọ̀ alìhó kẹ́yìn sí ìlànà àmàlù náà ah, fi ń sẹ́yìn sẹ́nu àwá ní tọ́wà ń ṣe ní tẹ́ẹ̀rẹ́ wọ́lá kún àmàlù kùn iṣẹ́ ẹkù tí náà ẹmọ ṣe lọ salamun alaikum lánà sẹ́gìlì jàìlì àwọn òbáwọn aláìmọ̀kan iṣẹ́ kákíyèsí wọ́n jùkú níbi tó ti ń ṣe tí ó dá wọ́n jùkú níbi tí wọ́n ti ń wọ́n ti ń wí ọ̀rọ̀kọ́rọ̀ àbílẹ̀ ní takùtọ̀ lọ́wọ́ ìjọ ọba mú ní bẹ́ẹ̀ náà ló dórí wáàsí kẹ́límà wáàsù là ń gbọ́ ní oríṣiríṣi wáàsù ló wà bí ní mí àbí ẹ̀tọ́ ní kò sí subhanallah kò sí kàfàrà ẹ̀ lágbówó ní tọ́ba ti dòkó ti tí wọ́n náà ń gbọ́ tí wọ́n náà mọ́ lọ ní pé ìmí bá tó fi tí ẹ̀ sí pé kí ni kò sí tó ní kóbi tí ṣe haibọ̀ kó rí ní kó mẹ́gbẹ́ àwẹ̀ irú bá ń gbọ́n sí nìyẹn o tí lágbòwò fẹ́ jù yìí lọ ẹwọ pé lágbòwò fẹ́ ti wà tẹ́lẹ̀ pé ọmọdé lágbà náà pé lágbòwò ní àbí tẹ́ máa ń gbóòrè àwọn kíníkan ìràwọ̀ òṣùpá ẹ̀rọ pé lágbòwò làwọn yìí sọ tẹ́lẹ̀ àwọn àfáà ni wọ́n sọ lágbòwò sí kọ́lá lágbòwò táwọn èèyàn túnmọ́ kó mọ́ràn àwọn èèyàn tó yẹ kọ́ yẹ ti ọ̀sẹ̀ jàpùjàpù láì ní ìsọtẹ́lẹ̀ ẹni tí ń gbọ́ wọn gán mọ̀ pé ìlànà wọn ṣùgbọ́n ilé orúkọ àfáà náà fi ń jáde àti lájú òkọ́lé èso ní kéèyàn máa jájá àbá ìkígbe ìlú iná kọ́lá àjọ ń gbé ni kẹ́sẹ̀ pé kọ̀mẹ́dì àkẹ́ ló sọ o àfáà ló náà légíní ló pé rẹ̀ o tó gbogbo àwọn yìí lágún wù ni tó tábà sọ lágún gbà wọn lè wọ́n pé àwọn ọ̀rọ̀ àwọn tí wọ́n ń ṣe kọ̀mẹ́dì ànìkan sọ àwọn àfáà náà lágún wù ní mí inú wọn àbí ẹ̀yẹ́ tẹ́ lágbìmù rẹ̀ sí ojú yóò lọ tó ń tán tó lè tó ń pé gbogbo ẹ̀lá lè máa rí ẹ̀ tó pọn fàábà ń dẹ̀dẹ̀wò rẹ̀ eléte kété tó lágbìmù náà yẹn àwọn pẹ̀ ń wá gbùgbùgbọ́n lágbìmù ni kámọ́tẹ̀ ti sì tá a bá fẹ́ wà nú àwọn tí wọ́n jẹ́ ọmọ àlùjẹ́ náà ìṣẹ́sẹ́ àwọn sálàfù wa ò ní pé wọ́n ẹ̀ ti ẹ gbọ́rùn-ún ní dídí àkúdàkújẹ́ nire á ń gbẹ̀ ní àwọn eléyìí àwọn eléyìí èèyàn burúkú ni wọ́n ọlọ́niwá ìbára àìsànlẹ̀dínà yàkùdú na fi àyàtìnà tó bá rẹ̀ tó ń ta sí àyàwá tó ń sọ̀rọ̀ ọlọ́run nígbàkúsọ fáàrí dẹ̀ ánìyàn kó lọ́dọ̀ wọn hátà yàkùdú fi hadithi nìgẹ́lẹ̀ tí tí wọ́n fi wá nǹkan mí sọ bẹ́ẹ̀ jẹ́ ń tẹ́ fàájì náà ni ọba ní pẹ́tọ́ ọlọ́run ń fi hadithi nìgẹ́rọ̀ fi hadithin gẹ̀ẹ́rì tí wọ́n fi mọ́ sọ̀rọ̀ mi fa in ma yóò sì yá nàka shaitan èṣù lè mú ẹgbà gbígbà mi fẹ́ kó wọn ti tẹ́sí tí wọn fàlá tẹ́kẹ̀ odò bá dà zikirọ́ ma alikọ́wé zọ̀ọ̀lì tó bá ti rántí pẹ́rẹ́ ah tó ń ṣe yí kòtò náà ó gbọ́dọ̀ máa jòkó mọ́ àwọn ẹṣẹ́ ọmọ àlùjànnà náà wọ́n lé kiri wọ́n máa kó gbá wọlé ṣùgbọ́n wọ́n rẹ̀ ní gbọ́ wọn kọlọ́nkó ṣàánú wa bákan náà ọlọ́ni wà hún ní zakati fa àìlú àwọn ẹni rí ọmọ àlùjẹ́nà máa yọ zaka ni ó tí zaka bá ti wọnú owó wọn wọ́n máa yọ torí pé ipò zaka ipò tó ga ní sáálí min arkani islam òyìn ẹni sílẹ̀ ẹlẹ́ẹ̀kẹta náà àwọn orígun tó di islam yìí mú ọ̀pọ̀lọpọ̀ èèyàn yọ ṣàkámẹ́lì ní àbí kí làwọn yọ ẹlẹ́rìn káàkiri láńpẹ̀ ó lẹ́sọ̀ lórí yìí islam nìkan yẹn lábá mojú islam kò ní àgbà nítorí ẹsẹ̀ ẹ̀tọ́ ni kódà lè ti mọ ìjẹ́wọ́ yẹn lọ́nà ẹ̀tọ́ àfàwọn kọ̀ǹdíṣẹ̀ kan sáà fẹ́ẹ̀ tún gbélẹ̀ nígbàtẹ́ bá lóhun zaka àbí ilẹ̀ tí ó bá fi nǹkan ní bẹ́ẹ̀tìlì máa ní tẹ̀lẹ̀ náà project kan iye yẹn náà ti lẹ́gbẹ̀ẹ́ síta yóò ti láwọn èèyàn tí wọ́n ṣe kí ni tí wọ́n ṣe kò tó ní dọ́dọ̀ tálíkà gan pàpà ẹ̀rọ tàbá lòmí ìsìlámù àgbàdùn irú èmi àti wọ̀nyí àmà gbogbo ìsàká sáàmì báyìí fún àlọ́ kékeré àmà yọ ṣùgbọ́n yìí tá ń lò irú èmi àti wọ̀nyí ni sábà ara ní sọ́ọ̀bù kékeré kan bẹ́ẹ̀ àtùmọ̀ sanwó ni àbí tó àmì kakọ́ jẹ ọba ara ta kálókè ọ̀sanwó zaka tó ṣe pàtàkì ni ó ní bá ṣe ń yọ ó ní ètè yẹn ó ní ó ní sọ́ọ̀kù òfin tó kọ́ de ó ní pé ó ní ètè wà ní ó láwọn nǹkan tí sàkáwọ̀ bákan náà ó níye tí wà yọ àwọn owó láwá máa ń yọ fún ó tó yẹ bá ti máa ń yọ ìkẹ́mọ́ àfáwọn tó dà fẹ́ràn àfáwọn a máa fi kọ́ yunifásitì a máa gbà àwọn prọfẹ́sì tó prọfẹ́sì a máa gbà àwọn iṣẹ́ tó ti kúrò ní ilim tó nílé ilim àníwẹ̀ ẹ̀mí ó já ká ní tuntun tuntun owó ìsàká kọ́lá àmọ́ fi ṣe kíní kọ́lá àmọ́ fi ṣe yìí ó níbi tá àmọ́ nẹ́ẹ̀sì ọlọ́ni ìnẹ́mọ̀ ìsọ̀rọ̀ للفقراء والمساكين والعاملين عليها والمؤلفات قلوب ولون دار فاهم وفي انه طبعا بقى فاهم تو ولودي اني وفي سبيل الله كنت تسولولي ينس المهم ni pé zaka yíyọ ojúṣe mùsùlùmí ni ọ̀pọ̀lọpọ̀ olówó lè ní wọ́n yọ ẹni tó tún yọ náà kò yọ bẹ́ẹ̀ sí ṣe ní kó lé kí ni kò yọ zaka èdè tó dákọ̀ tó dákọ̀ nìtàtọ̀ wúrù ni pé kọ yọ tó bá wù ẹ́ látọ̀kẹ̀ zaka ó ti níye oníye tí wà ní oríye tí wà yọ kẹ́lẹ́fẹ́ tó bá wù mí máa yọ jáde àwọn olówó tán lówó tó tó owó ẹ̀rì tó tó owó tó bá yọ zaka wọn tó bá gbé wárú skul tàwà pé àwọn ọmọ tálẹ́gà ọyẹ máa fún ẹniyẹ báyìí tí mi ò kàwé tán ó tún mọ́ zaka rẹ ni kó tó tó oṣù méjìlá nù bẹ́ẹ̀ zaka wọ́wọ́ rẹ̀ kó tó tó rọmọdọ́ mi ìtìsà káwọn ọmọdé láwùjọ kò ń ṣe kékeré láyé Umar ibn Abdul Aziz nígbà tó fi wà ní khalifa wọn náà ń gbé tàkà káàkiri ọ̀rẹ́ tí ó gbà mú tó tó níye tó máa yọ àfáà rẹ̀ rẹ̀ ní Nàìjíríà tó nínú ojúṣe mùsùlùmí gidi tí ó fi wà lùgẹ́rẹ̀ pé yóò mọ̀ ẹ̀yọ̀ zaka ẹlẹ́bìí pé tọ́nà bá sọ̀rọ̀ ọ̀run náà àti mùsọ̀lá wàásù zaka àbíkó pẹ̀lú àkọ́mù sọ́lá wà á sàrù zakat ìwẹ́ni sọ̀rọ̀ olú yóò mọ̀ sọ̀rọ̀ zakat inú ojúṣe mùsùlùmí bákan wà lẹ́bí náà hún lè fòrò ó dìhé hafizoni ilẹ̀ inú tó tóbi ní ìṣẹ́sẹ́ mùsùlùmí tí ó láàkí sí kí o ní mọ dáfà pé ẹ̀rí mẹ́lọ náà wí mẹ́tí ò wá ní òǹkà tí ò bófin mu ọdún ọ̀sán yóò mùsùlùmí gidi onílé zina ọlọ́run ní wọ́n sọ abẹ́ wọn ilá àlá àzùwá àjèjì wọn níjọ́dọ̀ ìyàwó wọn lọ ìtọ́jọ́bìnrin wọn náà níjọ́dọ̀ tani lọ ọkọ rẹ̀ lọ àwọn ọmọ málákàtì àìmánùhùn àbí àwọn ẹrú tó wà lábẹ́ wọn ẹ̀rú nígbàtẹ̀rú wà mo lè mọ́ fi lè fi gbogbo ẹnu sọ pé kò sí mọ́ sí mọ̀ tó bá wà náà yóò ṣe kíni yóò kéré ẹ̀rú èyí lè sọ ikú lẹ́rú mọ̀ ní kẹrú mọ́yàwó èyí ló fàtọ́ bá ń káyàwó ànábì wọ́n ká mọ́ rí à fún yàwó ànábì ó sì bímọ fánàbì ẹ̀rú rẹ̀ ni láwọn bá láyè ibi tẹ́rú bá kéé sọmọ ọ̀dọ́ ẹ̀kí ní àti ìlàjọ lọ sáìdì nìkan ìlàjà láti ẹ̀. Báyìí lẹ́kṣẹ̀ ìtọ́ ni ìsáàtì ẹgbẹ́ akíní. Ẹ bá yẹn bẹ́ẹ̀ pé àwọn olókan wà níláìdí àjà wa níbi. Àtúnà ìtàn lórí pé ìsáàmù ọmọ ọ̀dọ̀ kọ́lẹ̀ ẹrú o. Kò sẹ́rú sí o láwùjọ ti wa. Ẹrú bí ìgbà fún onímọ́tò ni ó lè ta ó lè bóyàn. Bàbú ló di di Irú ẹ̀ náà pèlè ẹrú kò sí mọ́ sí o kọ́ ọdọ̀ ẹdẹrú. Ọmọ ọ̀dọ̀ tó ń gbowó lábẹ́ tó ń bàbẹ́ tó mọ̀ yẹ́ ìyẹn fẹ́rú náà ọlọ́nà mùsùlùmí gidi tó wà lùjẹ́ náà wà ní mọ̀tẹ́sì náà yẹn lọ́n fi ṣe léèwọ̀ kódà àwọn mọ̀kọ́dìmọ̀tì àwọn mọ̀kọ́dìmọ̀ tí ó tún ẹ̀dẹ́bẹ̀ gan lọ́n ti bẹ́gilé wà látẹ́kọ̀rọ̀ zina ẹgbọ́dọ̀ dé kíní ẹgbọ́dọ̀ tó ń zina wàkúlì mùmìnì ìkọ́fà mùmìnì yẹ gúdù mí náà àbúsọ́rì hìm kọ́mọ rẹ̀ jú wọn lẹ̀ wà yá fàbú fúrújà hùn kọ́mọ sọ abẹ́ wọn kọ́mọ rẹ̀ jú lẹ̀ gbẹgbẹ gbogbo tó jẹ́ mọ̀kọ́dìmọ̀ tí ó fi dé mẹ́rin bákan náà wà kún lílí múmi náà ànábì sọ fáwọn obìnrin náà yẹ̀bùdóná min àbsọ́rì hinna wà yá hafna fùrùjà hunna tí wọ́n tẹ̀ tó pọ̀ wà láàyè bùdínà zínàtà hunna ìlà máa bá harọ̀ mi ha àwọn náà gbọ́dọ̀ rẹ̀ júnà gbọ́dọ̀ sọ abẹ́ wọn kódà àwọn tó gbọ́dọ̀ wá bo ẹ̀ṣọ́ wọn ẹgbẹ́ tí wọ́n tó pọ̀ ọmọ mi náà dá wàhálà lẹ̀ máa fẹ́ jọ gbogbo àwọn nǹkan sì síwájú ló fi ṣe lẹ́wọ̀ kéèyàn máa wo obìnrin olóbìnrin ó ṣe lẹ́wọ̀ àlẹ́kálùwà kéèyàn wà pẹ̀lú obìnrin tí ò sí ẹnì kan bẹ̀ kójọ́kùnrin àtóbìnrin ẹ̀rí anábi láyá lùwánà àkùnkùn bí mari ilá wọn àbí ìmáhàrùn ẹnìkan yóò gbọdọ̀ wà pẹ̀lú obìnrin àbí bẹ́ẹ̀ni tó wà lójẹ́ náà yóò jẹ́ tí ń fa abẹ́rẹ̀ kò ní gbẹ́jú ọ̀dọ́ ẹlẹ́fẹ̀ lọ ọlọ́ náà tọ́ba ti lè fa innahum ghayru malumin àìtẹ̀lẹ̀ ebú ọmọ ní tọ́gbà wàrọ́ àgáàlì ẹ̀tọ́ wà lọ́sẹ̀ gbélé fáwọlá ìkàwọ̀mùlà àdúhùn àwọn tó kọjá lánà bákan ọlọ́ni wà lè dínà hún lè àmàdá sí wà àdéhìn mọ̀rọ̀ òun ọmọ àlùjẹ́ náà tí ó là yóò mọ̀ fọ́ àmàdá ibi ta tó kù sílé nílé àmọ́nà sísọ ó ṣe pàtàkì àmọ́nà owó tán fún wa wọ́n dáta owó lówó àtowó ẹni kíkẹta ti mọ́ wọn ni owó olówó àtowó ẹni ó yàtọ̀ síra wọn ẹ̀sùn ọkọ̀ fẹ́ náwó olówó ni àmọ́nà bá gbé fún wa agbọ́rọ̀ sọ tàbá fẹ́ wà náà mọ́ àlùjẹ́ náà tó máa jèrè àmọ́nà owó àmọ́nà iṣẹ́ wọ́n gbéṣẹ́ fún ẹ àmọ́nà ipò wọ́n gbépò fún tó bá ti lè wìsáǹdì ẹ̀sọ́ kó fẹ́ alẹ́bà ọ̀rọ̀ sálọ́ ní ìràdó ẹ̀yàtùn àmánà fàǹsẹ́bẹ̀rù sáà yẹ pé sábà ti ń fi àmánà ráre túnmọ̀ kákúnmọ́ sánlẹ̀ gílẹ̀tẹ̀ ẹ̀wọ̀n rẹ̀ tí a lè fi àmù àwọn sábà bẹ́ẹ̀ pé ọ̀fẹ́ ìfà ìdọ̀ àtùkáyà rọ̀ sólàlá bọ́lá yẹ bá ti mọ́ fi àmánà ṣeré túnmọ̀ ní kákún anábìnrin ìràwó sí láti lò mú ìlà gáyìrì àlíhà fàǹsẹ́bẹ̀rù sáà tọ́bá tí ń gbé nǹkan fẹ́ni tí ó tọ́ ẹ máa lè tí àrùkì yánu àbí tẹ́bá rí kò kẹ́lẹ́ bóyá kò lú kan ẹni tí ó wà nígbà gíríyà ní olèdè bẹ́ẹ̀ wọn ní ọ̀ṣà ńlá ẹni tí ó jẹ́ kíní kan ní local government lágbọ̀dọ̀ àfa yìí ni tó dúró dé tí mo ń kí wọn à lágbọ̀ àwẹ̀ ẹlẹ́dẹ́ rẹ̀ bẹ́ẹ̀ ṣe yìí ẹ wá dàrú ni ẹnu ẹ̀hẹ́n ayọ̀ à ẹ pé láti bẹ̀rẹ̀ lẹ́nu ọ̀pẹ kí lè ilé dúró ti àmọ́ náà tó fẹ́ lọ sí kíní tó rẹ̀ ẹ̀ lè anábì ní ara àmì pálíkì àmọ̀ súnmọ́ ni ẹgbẹ́ táàfin mọ́mọ́ àlùjẹ́nà nínú àtọ́lọ̀ náà jèrè ni pé wọ́n mọ̀ sọ àmánà àmánà ipò tọ́gbé fún wọn àmánà owó ni àmánà iṣẹ́ katágbé fún wọn náà ni àwọn ẹni fi rárẹ̀ ilé ilẹ̀ ṣe pàtàkì tàbá fẹ́ wà náà máa àlùjẹ́nà àmánà tó tóbi jùlọ àmánà tẹ̀sìn àmánà tẹ̀sìn tọ́lọ́ ń gbé àti sánmà aláwọ̀ òtó gba àwọn ọmọ èèyàn bá gba adáyé tán ẹnkàlùkò kí wọn mọ́ àbí ọlọ́dì bèèrè àmọ́nà ìlọ́wọ́ wa ká sọ àmọ́nà o kámẹ́lá àmọ́nà kékeré ká sọ àmọ́nà tàbá fẹ́ wà ọ̀nà tí yẹn fi wà ní jẹ́nà rẹ̀ ẹni ìsáàmù pé kí ìrún jẹ́ pàtàkì bẹ́ẹ̀ ìrún lọ́nà fi bẹ̀rẹ̀ oní ìlú mi parí ọlọ́láwọn tó máa ń sọ ìrún tọ́bálẹ̀ yẹn ń sọ nǹkan bálẹ̀ yẹn ha àbábọ̀ aláṣẹ yẹn yẹn pé ń sọ kò jẹ́ púpọ̀ wàá sọ àsìkò ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wọ́n tẹ́lá sílẹ̀ ní àsìkò fi ń kì wàá sọ fi irun láre ó jìyà fọ̀wá inú nínú mùsọ̀lì alẹ́dínà wọn á ń sọ̀lá sí ìhùsàhùn ọlọ́nà àwọn tó jí àwọn tí wọ́n ń kírun ṣùgbọ́n wọ́n ń fi irun yìí rárí jẹ́mọ́ ẹ̀ tí ò wá ti ń kọ́ ká sọ ìrùn tá bá fọ́ àsìkò ẹ̀ sán sáàmù àsìkò ẹ̀ àsìkò òórùn yí kírun wọlé ká tó kí wọ́n tó káfìrì ní ilẹ̀ ètò ní tó wọ́n lẹ́kọ̀ọ́ yìí o tó bá káfìrì ń fọ́ òde kíni ò nírun àmì òde tagidi kíni bá bàbá á ti ń kinu fún àbáwò bá mọ́ ń gbà wọn ní ó ṣàforíjì náà fún oníṣọ́kúsọ̀ tán ní gbogbo ọjọ́ kírun ní wárùn ìkíkú kí náà kí sọ̀hánàlá agbọ́dọ̀ mọ̀ sọ ìrún agbọ́dọ̀ kí kásùpẹ̀ tó tó agbọ́dọ̀ kí kásùpẹ̀ bá ṣe kéni tó bá ti lọ agbọ́dọ̀ kí kásùpẹ̀ bá ti lọ gbogbo ilé ìlàgbọ́dọ̀ ṣe àkàkùn ẹ̀ sísọ́kàn nìyẹn bákan náà agbọ́dọ̀ sọ bá ti mọ́ kí ọwọ́ tó bá mọ̀ ìrún kí lọ kọ́ torí pé àdébìtì challenge wa kí ló kọ́ ta ló mọ̀ sọ́lú kàmọ́sọ̀lẹ́ kàmọ́rọ̀ ẹ́tùmúrí òsọ́lì ẹkírù bí ṣe ń kírù ó yẹ kí wọ́n náà wájú òkú pé bóòlà náà bí ṣe kírù ṣùgbọ́n ẹni tí ò bá nìkan ṣe ibi tí ó ti mú wà rí pé ṣé ìrà nẹ́bì ṣé ìrà nẹ́bì lórí wàhálà yín pọ̀ ṣé ìrà nẹ́bì ṣé ẹ̀sìn mọ̀ bó ṣe kírù tọ́wọ́ àwọn ọmọṣẹ́ láti dábàá sọ̀rọ̀ rẹ̀ fún ẹ̀kọ́ wà ṣe dáhùn táwọn lè dá wa lóhùn nínú àtàjù kó táwọn lè dá wa lóhùn tọ́ bóyọ kọ̀rẹ́ tẹ̀ nìkan sáà ah, ìlú tẹ́ kí ìgbà níbi ti kírun kọ́ yìí tó bá kọ́ pé tó rá nẹ́bì ètò dáadù kábídá ló ń fẹ́ ará nẹ́bì àìyé ni àtìrá nẹ́bì tó ẹ́ pé tó gbàlérò ń pé sára nẹ́bì wájú ọ̀rẹ́ aláàṣẹ́ kí ni ààrí ṣùgbọ́n bá nẹ́bì ṣe kírun gbogbo ẹ̀nẹ́ sọ fún wa àwọn sọ̀hábà gbogbo ẹ̀nẹ́ sọ fún wa bó ṣe máa bó ṣe máa ń sùjú bó ṣe máa ń gbápẹ̀ sókè àwọn nǹkan tó máa ń fi ń lélẹ̀ kódà oríṣiríṣi ìjòkó ànábì àti alágbà fún wa a ní àlèfẹ́ à a ní tàwárùk a ní ìfirọ́ṣ ikọ̀ ọ̀kan ló láyé tánẹ́bì ti jòkó ẹ̀ ẹ̀ a ṣe máa kí ọlọ́run bọba àlèkọ́lá lẹ́yìn tó tán wọ́n ulaika humul warithun tẹ́rí gbogbo àwọn tí mo kàròyìn wọn láti bẹ̀rẹ̀ yìí àwọn làwọn tí wọ́n máa jogú nǹkan gidi àwọn èèyàn jogún nǹkan láyé náà bí ṣùgbọ́n tó jogún kọ́ yóò padà tán ṣùgbọ́n tó jogún nǹkan lẹ́ni tó jogún tọ̀run kí wọ́n náà jogún ọlọ́ni alladhina yarithuna al-firdawsa hum fiha khalidun firdawsa ń bá wa sọ̀rọ̀ rẹ̀ àlùjẹ́nà tó ga jù ni wọ́n jogún jẹ́mọ́ tàbá fẹ́ wà náà máa jẹ́nà àwọn nǹkan tí àyà ikó sínú àwọn àyàtọ̀ àkàrí káwà náà sọ kí ní àkọ́kọ́ ká farabalẹ̀ lórí irun ẹ̀kọ́ jazakallahu khaira àkọ́kọ́ ni ká nígbàgbọ́ tó strong torí pé ìrántí gbàgbọ́ yóò bá dúró dédé ó kàn tán rẹ̀ ní o ní sọ́tù Yusuf ọlọ́ni wà máa yú mìíràn àkísàrò ìláwàáhùn mushrikun ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń kílèmù fún ẹ nígbàgbọ́ ìwọ̀n nígbàgbọ́ ìláwàáhùn mushrikun tó náà tún ṣẹbọ́ ní ẹ̀yọ̀ bá lè ní àìmẹ́yẹ tẹ́lọ aláwò kátúmọ́dé kí ní yáyáṣẹ́ tó ẹ́ pé yáyáṣẹ́ tó gbà lérò ní pé kó mọ́ tójú bọlé kó mọ́ kọmọ jẹ́ ìgbẹ́rẹ́ kó mọ́ jẹ nǹkan mọ́ra kó mọ́ gbé nǹkan tó ríta kó mọ́ tàṣẹ jẹ́ eléyìí fáwọn ni ò gbá fáwọn ẹ̀ tó bá tí gbàgbọ́ wa kó lágbára dáadáa kákọ́ àwọn sọ̀hábà náà kọ́ gbàgbọ́ ni ìkanu ó ní fa'alamuna al-imana qabla al-Qur'an akọ́kọ́kọ́ ìgbàgbọ́ kátó kọ́ kí ni al-Qur'an tó bá ń sọ̀rọ̀ gbàgbọ́ lè ní ọmọ ìgbé tawhid al-aqida àkídà àkídà ìlànà àfáàmì wa láwọn èèyàn sá fún tó rẹ̀ pé tí ẹ̀yẹ bá ń gbọ́ àkídà ìyá rẹ̀ yóò sá fún wọn àbíbẹ̀ kọ́ ni ẹ̀yẹ wọ́n àbí wọ́n fẹ́ bú ọṣẹ fún ẹ tó àfihàn máa rí ìyọnu ìyọnu ayé ìyọnu ayé tó ń fa ìbínú kíni ìbínú ọlọ́run wọ́n fẹ́ ṣe fún ẹ wọ́n fẹ́ kọ́ gbé nǹkan tó ríta àbí kó lọ fágbàdo tó ríta wọ̀tẹ́ tó gbọ́ tàwọn yìí dìye òun máa pé yẹn ò da ìyẹn lọ́wọ́ àgọ́ sọ́ni ẹnìkan ní ọ̀rọ̀ ẹnìkan ṣe mí ẹnìkan ló ó ń tẹ̀lé mi ológbárí sí kí mi gbogbo yẹn ò ní sí láwùjọ wa mọ́ ọlọ́ba sanu wa tààlà sí oṣàánú wa bákan náà irun táwọn akí pẹ̀lú farabalẹ̀ bákan náà ìsọkúsọ ìwíkúwí ìgbọ́kúgbọ́ kájínà sí sáwáfẹ́jọba àdìjẹ́nà bákan náà ká sọ abẹ́ wa pàápàá jùlọ àwọ̀ ọ̀dọ́ lọ́kùnrin lóbìnrin kó ẹ̀ pé táàfin gba ìláyè sí onízìnà ìyẹn ò bá mú ìyẹn ò bá mú tẹ́yìn ọba ti ṣe láwọn àwùjọ kan nígbà pé yóò ti lajú bẹ́ẹ̀ ni ẹni tó ṣe ń tọ́lọ̀ ń fẹ́ ó ní ò lajú ẹni tó lajú ó lẹ́ni tó ṣe ń tọ́lọ̀ ń fẹ́ kò díjú ẹ̀ ó tẹ̀ ló fi ọlọ́run ilé iṣẹ́ pàtàkì rẹ̀ nìkan kan wa ọlọ́run kò ṣàánú wa bákan náà kí alámọ̀ náà ká sì mọ̀ sọ ìmú náà níparí nínú sábàbí tẹ́yìn fi wà náà ní tọ́ àtúláhí pàtó àti kẹwọn tẹ̀lọ́lọ́ ó tẹ̀lé ànẹ́bí wa Muhammad sallallahu alaihi wa alihi wa sallam ọlọ́ni wa man yuti Allah ọlọ́ni wa man yuti Allah wa rasula ẹni tó bá tẹ̀lé òjíṣẹ́ tó tẹ̀lọ́lọ́ tó tẹ̀lé òjíṣẹ́ fa والشهداء والصالحين وحسن أولئك رفيقا ọlọ́run ẹni tó tẹ̀lé ọlọ́run tẹ̀lé òjíṣẹ́ àwọn tó bá tò lọ́jọ́ gbéǹde àìsíáwọ̀ làwọn ànẹ́bí ọlọ́run kò sẹ́ni tí ó dáàtò pé àlùjẹ́nà làwọn ànẹ́bí ọlọ́run lọ wọ́n tó bá ti wá tẹ̀lé ọlọ́run tó tẹ̀lé lánàá ànẹ́bí ìwọ́n ló wá pẹ̀lú wọn ọlọ́ni wà hásùnà tó bá ti lẹ́yìn tó ní onísìnà lẹ́jẹ̀ yóò lè fàáfù ọlẹ́ ni sòkòtẹ́ ò balẹ̀ mọ́ kò ṣe kíni mọ́ kò lájú mọ́ bẹ́ẹ̀dẹ̀ ni ọlọ́nsánú ẹni ẹni òun àsáfù tọ́bá fẹ́ wà pẹ̀lú àwọn ẹni rẹ̀ àtàyínú wa ti mọ́ wà pẹ̀lú wọn kátẹ̀lé lánàá náà bí kátẹ̀lé súnnà láàfilà ọlọ́ni làkọ̀dìkáàrẹ̀ lákún fi rasulillahi uswatun hasana ìlànà dáadáa ó wà látọ̀dọ̀ ànábì ìkọ́ṣe dáadáa ànábì làwọn kọ́ṣe ànábì làwọn kọ́ṣe ẹnìkan tó bá jẹ́ ẹni tó lajú láwùjọ ti wà lẹ́ni tó bá wá kọ̀kan àyẹ̀wò ẹ̀dẹ́dẹ́ ni afọ̀n kámọ̀ ẹni tó lajú ẹni tó pọ́kúlà tó bá ti ní pọ́kúlà kò sí ìjẹ́ròyìn tó dáa torí pé àwọn òpin àwọn òwòrú ẹ̀ tọ́ẹ̀kọ́ ní bọ́ọ̀lù gbé orúkọ rẹ̀ sẹ́yìn lè jẹ́ ní ọ̀rọ̀ ti fẹ́rẹ̀ tó bá ń gẹ̀ jẹ́ kíní tí ó máa gẹ̀ wọ́n ti ní mọ́dẹ̀ fáwọn ọmọ ẹni tó bá fẹ́ ire tó fẹ́ báyọ̀ ọ̀nà ọlọ́pàá ní ó kọ́ ṣe àmẹ́lì kátẹ̀lé lánàá nẹ́bí o bánẹ́bí ṣe ń rìn bó ṣe ń múra bí ṣe ń kírun kátẹ̀lé ònàáfìlà anẹ́bí náà sọ pé ní kullu ummati yadkhuluna al-janna illa man aba gbogbo ìjọ mi ní wà al-janna àyàfẹ́ tó bá lóun ò fẹ́ àfáà àti pẹta wá lóhun òfẹ́ tí bẹ́ẹ̀dẹ̀ ń tẹ́bá nípa náà bá nẹ́bí wọlé ọlá lè ní gbogbo àlámọ̀ náwọ́ ọwọ́ títọ́ ọwọ́ nínà kọ́lá fi ń bá wọ́ o àti ká tẹ̀lé lánàá ẹ̀ ẹ̀mẹ́ ìjà tẹ̀lé súnà nípa àmúṣọ́ ọ̀sánná kò fàyàn sẹ́yìn kò yọ̀yàn sẹ́yìn láwùjọ kò ní kéèyàn mọ́ débi sẹ́yìn ó dé àìwé ẹ̀kọ́ ni wọ́n pé gbogbo àánà tí ajọ wà ní ìfàrúmẹ́sì àlọ́ ti rí àbí ẹni tó lè súnà kò ní ó mọ̀mọ̀ wé torí pé àwọn òbí mi wọ́n pé eh, ọmọ ìmọ̀ tó wá di kí níwáyé ṣé ò ní ṣé yóò gẹ́gbẹ́ pé báyìí mọ́ lẹ́kọ̀ọ́ ní ṣe kí nìkan kò ní lẹ́yìn ó wá fi súnà gẹ́gẹ́ òfin mọ́ tó ṣe tó wáyé wá ṣe kò ní mọ́ jẹ́ ní ìṣíwájú òtúnú fàyẹ̀ sẹ́yìn o kàyà àṣàkíyèsí rẹ̀ ṣe tọ́ ni ó mọ́ sọ fún tó bá ti ṣe dáadáa ò ní gbẹ́gbẹ́ pé ọlọ́ni àṣà ìtọ́ni ya'idukumul faqra ṣètọ́ ni ó mọ́ sọ pé ẹ̀ẹ́ tó sì tẹ́ bá ti ṣe dáadáa wallahu الشيطان يعيدكم فقرا أيا الشيطان ما قاين لا تابورو ṣùgbọ́n náà wọ́n bá ní kí ọlá òun bá àdéhùn fún forí yíò àtàbà ṣe tí ẹ̀ ká tẹ̀lé lánàá nílùú Muhammad sallallahu alaihi wa alihi wa sallam ká kọ́ ṣe ẹ̀ pàápàá jùlọ níbi gbogbo àwọn ìjọsìn bákan náà ló fi dé bí ìmúra kámọ́ra bá lè fi mú kájọ́ mùsùlùmí gidi káwọn ìdójú tì wá láti jó tẹ́sìn wa nínú tó káwọn bí proud lẹ́sìn wa ẹ̀rí ẹ̀sìn wa kábi proud torí pé òní sábà bí ọ̀la wa bákan náà àwọn àwà dáadáa ká ní inú tó jẹ́ kí èyàn jọ máa lùjẹ́ náà rẹ̀ wọ́n bí ànábì ní wà dáadáa onípayọ̀ ọlọ́ ẹni pẹ̀lú bá ojú tọ́lọ máa ti sọ̀rọ̀ àlùjẹ́nà ó máa ń sọ pẹ̀lú àwọn olùpayọ̀ ọlọ́ mọ́sálù lìjánà sí alẹ́tì ìwé ìdálẹ̀ mustaqun àlùjẹ́nà tá a fẹ́ tá a pèsè ilẹ̀ fáwọn olùpayọ̀ ọlọ́wọ́ máa pẹ̀lú ẹ̀wà iná lílé mo tẹ̀ sí iná mọ̀ fáàfà àwọn olùpayọ̀ ọlọ́ àwọn ni wọ́n jèrè ká bẹ̀rù ìbẹ̀rù ọlọ́run yóò jẹ́ ká lè òfin ọlọ́run ọba mọ́ bó bá wà láàrin yẹn àbò ní kọ̀kọ̀ pàápàá òfin ọlọ́run bá mọ́ ìtọ́lọ́run ọba ò fẹ́ ìbẹ̀rù ọlọ́yẹ yóò máa tì ẹ́ láti pé kó mọ́ṣe gbọ́dọ̀ wà ní ìpáyà ọlọ́run ẹ̀ṣẹ̀ kan ò ní jọ lójú ẹni tó ń gé orí yẹn ń sìn tó bẹ̀rù ọlọ́run yẹn kò ní jọ lójú ọmọ ẹnìkan jọ wò pé ògbé orí yẹn èlò lẹ́ta ń ta bí táwọn àfá àbíta ní ilé ìṣẹ́bò lè ṣe jẹ́ ó láfá lòun kí lẹ́ẹ̀fẹ́ fi lé òun fẹ́ fi ṣe àṣírí àwọn ẹjọ́ àìsí wọn fi fẹ́

wọ̀lá iye fa ara nù kí àti bá ta ní ìyẹn ah, ìwọ̀n gbé ní kankan tó bá lọ tẹ́yẹ́ náà máa bọ́ gbákejì ẹ̀ká ẹnìyẹn kó sí mi lọ́wọ́ tó dẹ̀ parọ́ tọ́jẹ́ tó jẹ́ mùsùlùmí ló ní ìrọ̀ súnẹ̀ ní subhanallah ibùdó mọ̀síwòdì ní ọ̀rá nẹ́bí ni ẹmọ̀ sòótọ́ fàyínà sídẹ́kọ́ yahdi ila yáàdí ilẹ̀ àlùjánà tó bá tó wá jẹ́ nire dáadáa inú oṣù ẹ̀ láti dé ọgbà àlùjánà tá ń bára wa sọ yìí aláyà sáàdù alhab yẹ́dù a ní ẹrùkọ̀ ní yẹ́ tí ó máa sòótọ́ wàyàtà harrọ̀ sídìkọ̀ yóò dẹ̀ máa sọ́ọ̀tọ́ ní gbogbo òtọ́ odòwò kálukú wa òtọ́ ti sọnù láwùjọ wa lé ní ìsọnù ọkọ òsòótọ́ fún ìyàwó lòdé kíní òsòótọ́ fún ọkọ ọ̀gá òsòótọ́ fún ọmọdé ọmọdé òsòótọ́ fún ẹ́ ọ̀gá olórí òsòótọ́ fún ọmọlẹ́yìn òsòótọ́ fún olórí tí ẹ bá tún lé olóòtọ́ láàrin àwọn èèyàn sí àwọn yóò tó mọ̀ Subhanallah ẹnìkan wọ́n bèèrè ọ̀rọ̀ kan jẹ́ òpé náà bá wá padà wọn ni káàbá pọ̀lì sí ti ibà wọ́n ni ó sì mọ̀ pé òun ò ní kọ́ nínú máa wò pé àbọ̀nà ah, ṣe rí bàá ah, wọn bá máa wẹ ò ní kọ́ náà ni iye tó tajà náà ni kò kọ̀ fún tó bá ń kó kó lọ ẹlòmí tó bá lọ ẹlòmí ń kọ́ mo tí nǹkan bá ṣẹlẹ̀ sẹ́ni ẹ máa wì sáǹdì ẹ̀ sẹ́ni bóyá nǹkan fẹ́kì tó bá gbogbo kọ́ because orúkọ ẹ̀nu máa rí lórí ẹ̀ bí ó máa fẹ́ nìyẹn lówó ni pé bá ń kọ́ níta ni wọ́n bèèrè pé nígbà tó ti lè fún tóun lè wá sán sáà inú òtọ́ fún ẹgbọ́ ọ̀dọ́ mi ló ti rẹ́ lé bá kọ́ ọ̀ tó lè bá ṣe yẹn náà kò ní bá parọ́ ìwọ́n tó bá débi iṣẹ́ àsìkò tó débi iṣẹ́ náà kó sọ pọ́ ó débi iṣẹ́ <laughs> propaganda ni pé ibi ta wà ní ojú ní a ti fẹ́ wà ní jẹ́nẹ̀fẹ̀ láàrin ní ìṣíwájú wa nínú àwọn sábàbí tí ó parẹ́ fún gbàtà ń sọ̀rọ̀ yìn àlùjẹ́nẹ̀ gbogbo àlàáyìn ló ń wù ìgbà tó kẹ́ iṣẹ́ táà ṣe dábìrì ó kà wá láyà káyà gbìyànjú ká ṣiṣẹ́ dáadáa kálíbà wà àlùjẹ́nẹ̀ àwọn ọ̀rọ̀ pọ̀ ṣùgbọ́n kò sí fi kún ni ká ní àsọ́bùrù eléyìí ṣe pàtàkì ó kéèyàn ọlọ́ni ìnáma yíwá pàṣọ́ bí rú na ajọ́rọ́hún bí gáìrì ṣìtàlù onísùúrù ní wà lùjẹ́nà ó onísùúrù ní wà lùjẹ́nà kíyàn ní farada láti ṣẹ̀sìn kẹ́lú gbogbo dáàbọ̀ ẹgbẹ́ nígbàtà fún báyìí pé à ah, àti nísùúrù ẹ̀ ló máa láyé lọ́ká gbó ní tòwá nísùúrù èyí ó nísùúrù náà tí a fẹ́ farada wọ́n ní sùúrù táà ní ó kó tọ́nà mẹ́ta àsọ́bùrọ̀ alẹ́ àtọ́ àtìlá a ní sùúrù láti tẹ̀lé tọ́lọ́ irúbá tí ń járe ìsúrù ní ayé ẹ̀kọ́ ni ebi pẹ̀lú bí ó ti róúnjẹ ìyàtọ̀ wà láàrin ẹni tí ò lówó lọ́wọ́ àbí ṣùgbọ́n ilé ọ lówó lọ́wọ́ ó dé ẹni tó lè rà ẹlòmí róúnjẹ ńlé ó ti fírífà orí gbogbo ẹ̀ kò sì gbọdọ̀ jẹ́ ó sì ṣe sùúrù nítorí kíní nítorí tọ́lọ́ ẹlòmí òfin ara ẹ̀ ṣeré ṣùgbọ́n táyọ̀ bóyá kọ́sọ́mà wà ní ẹ̀pẹ̀ ìrùn ọ̀nà kírun ọ̀nìyànká kọ́sọ́mà ní ìdálọ́ ó ti sùúrù lẹ́nu aláàtọ́ àti là láti tẹ̀lé tọ́lọ́ bákan náà sọ́gbùrù àdà máa fi à ó ti sùúrù nípa ṣíṣe lọ́n kúrà kẹ́tẹ̀ fojú èsì ẹ báyìí kò ní ṣe lápẹjú èsì ẹ̀rẹ́ tó jọ́gà àbìkan gbogbo tó bá ṣe náà ọ̀gá mo ṣe lọ́jú ọ̀ní ṣe ọ̀ní ìwé ọ̀ní sọ̀tọ̀kùtọ̀ ọ̀ní nínú ìfúnni ọ̀níwò òkú kúrà kọ́kọ́ tí ń ṣe sílẹ̀ ọ̀ní ṣe ìrìnà bá mọ́ ń fa láàrin ẹ̀kẹ́ ìwọ gan ló lè jù tẹ́ká ṣe sùúrù láti tẹ̀lé tọ́lọ́ ni àti ṣe sùúrù láti mọ́ ṣe lọ́n ẹ̀wọ́n ló lè jù méjèèjì náà ló lè tó kàn jọ nìkan náà owó lágbára ẹgbọ́n sọ wá sí lógún ẹ tó lógún bákan méjì ni ìmọ̀ kó bá àrí kó mẹ́sẹ̀ kíni bákan náà kẹta ni àsọ́wọ́rú ala àkàdárì láìlì mọ̀ yíma àwọn ìgbà tọ́lọ̀ bá gbé wá nínú kádàrà tó bá ní wá lára káṣẹ sùúrù àìsẹ sùúrù ẹlòmí lóbi ohun fẹ́ǹsì kónú islam ẹlòmí ò fọ fẹ́ǹsì kónú islam wọn láyà mú tó fíyá padà yáyà nígbà tó tẹ̀sí iná ni ọgbà nígbà tá àríjẹ tá àrímu náà ni wọ́n bá ń tọ́jú bọ́ ẹlòmí ń gbómi lọ fún wọn ní ẹ́ wọ́n dà kọ́ níyó ẹni tí wà lùjẹ́ ní ó ṣe sùúrù lọ́nà ẹni tó bá ṣe sùúrù ẹ̀san gbà ò ní níye lọ́dọ̀ ọlọ́run wa láàyè mí nínú sọ́tò hù àtúwàtò rad ọlọ́run ní sàlámù ní aleikum ọlọ́run sọ fún wa àlùjẹ́nà pé aláfẹ́ ọlọ́run kọ́ máa bá yín bì máa sọ bá rí tùn nítorí kí nítorí sùúrù tẹ ẹ ti ṣe láyé fani ìmọ̀ ọkùnbà dáa ìgbẹ̀yìn yìí mọ̀ wá dá o ṣùgbọ́n kí lọ́wọ́n fi ròyìn wọn pọ́n ṣe láyé wọ́n ṣe sùúrù sùúrù gbogbo ẹ̀ṣẹ̀ tó wà láwùjọ yẹn wọ́n ó ṣe sùúrù ni òun wá fẹ́ wọ́n lùjẹ́ náà tẹ́ bá sọ fẹ́ràn pé nǹkan yóò dá àwọn ọlọ́jà àyín ó parọ́ jà wo ní pàǹtì ẹ oníṣẹ́ ọwọ́ wo ní parọ́ ń tiẹ oníṣẹ́ ìjọba wo ní parọ́ wàá ṣe sùúrù ni ọlọ́ ní sàlámù aleikum bí máa ń sọ̀bà kù sùúrù tẹ ní ẹ̀ náà lọ́nà fi sẹ́yìn lẹ́sàn dáadáa báyìí abẹ́lẹ́ wọn bá sàánà wa tààlà kó ṣe wá lọ́mọ àlùjànnà kí wọ́n ṣe wá tẹ́yìn fi wà lìjẹ́nà ìkọlọ̀bà sánà wà tààlá kó mọ́sá ìfún wa ṣe. Èyí tó máa ń bá ṣẹ́yìn jẹ́ nínú rẹ̀ ní àṣíríkù ẹbọ ṣíṣe nínú rẹ̀ ní àlùbídà àdádálẹ̀ kọlọ̀m kó mẹ́jẹ kalẹ̀ ṣe. Abẹ́lọ́wà sánà wà tààlá bẹ́ẹ̀ látòrí àwọn àmírò wa ṣẹ́kọ̀ àbẹ̀kẹ̀lé obìkárí gbogbo àwọn ọmọ ya nínú sùn pátápátá tí a fara kẹta lu ètò yìí kọlọ̀wà kó mẹ́ta ìfún wa lẹ́sẹ̀ lórí. Kọlọ̀ kó mẹ́ta òun ládàá rẹ̀ kó sọ wà lọ́mọ àlùjẹ́nà kó mẹ́ta wà lọ́mọ iná. Bákan náà gbogbo àti àwa náà ti a gbọ́ ọlọ́wà jẹ́ kí ó wúlò fún aláyé àti nígbàgbọ́ ìyá ìyá náà